ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n olùfẹ́ nínú Jésù Kristi èyí ni ẹ̀rí láti ẹnu wòlíì Abraham Yakubu ẹni tí ó kú nípa ìjàmbá ọkọ̀ tí Jésù jíǹde ní ọjọ́ ìkẹjọ gbàǹkangbìn ẹ̀rí apá ẹ̀karùn-ún láti ẹnu rẹ̀ nípa ọ̀run àpáàlì àti paradíṣe. Jésus revient. Ne m'entimfila, ne m'entimfila, ne m'yowanida. Yeyiwɔ na kuɖomitɔ to sinu mɛ kuɖɔ to nyɔnu mɛ mi. Woyi ɖo kan eye mi to sise tso alɔnalɔnu. Ɛ akpa ƒe atɔtɔ nuyi ɖe dɔɖa yi dɔtɔ Abraham Yakubutɔ in basi accident beaucoup au fond to azan ton chien ton kobe e onuso nususu jinami nklado olome lọ nklado lọsọtò. iná ìrọ̀wẹ́kẹ́ gbónú tẹ́gbẹ̀rẹ̀ kó náà dòdò àzọyẹ̀tọ̀ ìyàtọ̀ wẹ́ẹ́dà tọ̀nù kọ́ pinnu pinnu àrọ́nù yẹn náà ti fi mẹ́ẹ̀.

kan ò lè bá gbé. nu màwé dé pépé màgá nà gbọ́ ẹ̀. tó bá wá jẹ́ pé lóòótọ́. lẹ́yìn nu gbó. ló fẹ́ kọ́ lọ́rùn gbà ẹ̀. wẹ́ àjọyọ̀ kún ní ìhùnlẹ́ mi. tó bá jẹ́ pé lóòótọ́. lẹ́yìn lọ nu gbó ẹ̀. ló fẹ́ déjọba ọlọ́run. ajá ń jẹ lọ́mẹ̀. wàá ṣe ń tọ́lọ́run wí. à ń basi nu e jíwé yẹ̀wò dání basi ehe. kí sì ni ọlọ́run wí. ètò ìjíwé yẹ̀wò dání basi. nínú ìwé jeremiah. tòwé jeremi tí a kà ní ìsìn. kèmí kí ara yìí. ó wí pé. dọ́nà mi lọ. ọkàn ènìyàn kún fún ẹ̀tọ́jú ohun gbogbo lọ. àyà àgbẹ̀tọ́ tó ń gánná kúlọ́ kú ganu gbogbo. tó o bá fẹ́ kí ọlọ́run ó gbà ẹ̀. ní àjọ dọ̀ tí ó yẹ̀wò ní ìhùnrẹ́wò. wàá kọ́kọ́ gbà pé ipò tọkàn rẹ wà nìyẹn. à ń yí gbẹdọ̀ tẹ́ẹ̀mí àyíká tètè nìyẹn. ó sì burú jáì. e sọ pátápátá. wàá gbà pé ọkàn rẹ burú. à yí gbẹdọ̀ àyíká mi tọ́ lẹ́yìn tó gbà pé ọkàn rẹ ọkàn ẹ̀tàn ló ní nígbà máa yí gbèdọ̀ àyà kúrọ́tún wẹ́ mi dó. tó o ti gbà pé ọkàn rẹ burú jáì. ní a máa sọ yí gbèdọ̀ àyà mi tó yín náà. ohun tó wá kù tó ṣe ni wípé. nu èpò bọ́ná báyọ̀ yín lọ. wà á gbọ́dọ̀ sí i tí ọlọ́run sọ ní ìwé òwe. à ń wá ba sí yẹsùn gbagbana sọ ba sí nu èkúrò e dọ̀ tó kó wíwẹ́ mẹ́. ìwé òwe. òkó wíwẹ́ mẹ́. orí ìkẹtàléní ogún. tó chapitre vingt trois. ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n verse twenty six verset vingt six. ẹja ṣí bíbélì wá síbẹ̀. mi rí kémi ní hun wéwé mi tán tó fún ẹ. afẹ́lẹ́ gbàdúrà nìyẹn o. mi jẹ́ àyíkó dání o. ìwé òwe. ohun ìwẹ́. orí ìkẹtàléní ogún. proverbe proverbe vingt trois. ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. vingt trois vingt six. ọmọ mi. òbí tè. àti ẹ̀dùnpẹ́ pálọ̀rún pè é lọ́mọ rẹ̀ mi tó pẹ́ lọ jọ yẹ ìrọ̀rọ̀ òfìyé tán. ṣùgbọ́n wàá sọ kinní kan. ṣùgbọ́n wàá dọ̀hóde. fi ọkàn rẹ fún mi ze ayiha tui nami. tètè dúró lórí ẹsẹ̀. tí tètè afọtò ejí. ọmọ mi. òbí jè. wọ́mi. wọ́mi. gbọ́láhùn tọ́lárù ló yẹ. o gbẹ̀kẹ̀ òkú nù sáyẹnẹ. kèé ṣe pé ọjọ́ máa lárù lóòótá o. e máa ń lo ayé fíjì ó yẹ ètò nùgbónùgbó. o kì í ṣàmọ ọlọ́run. a máa oyin fíjì ó yẹ ètò dégbédégbé. ǹjẹ́ o máa pẹ́ bí mo ṣe ní kó dìde dúró yẹn o ò tí ì dìde dì sí. dé ń dọ́ anítí tẹ̀lé ọ̀nà ìmọ̀lẹ́tì yẹn ti dè ọmọ ọlọ́run a máa gbọ́lọ̀ sọlọ́run lẹ́nu. òbí jíwé yẹ̀wé tó nánu ṣe yẹ́nu ṣe tónú tó kọ́ná jíwé yẹ̀wé. nígbà tí bàbá gbọ́ ẹ dìde dúró ni wọ́n ti dìde. dé bàbá mẹ́tàn ṣe rọ à méjìdè bílẹ̀wọ̀n bàbá ó ti tè. torọ́ ọmọ ọlọ́run ni wọ́n. ló fi jíwé yẹ̀wé tán wọ́n yín bàbá mi. ṣùgbọ́n ìwọ tó tu ẹgbẹ́ ọmọ ọmọ ọmọ òjókòó. ṣùgbọ́n yẹmẹ ìmọ̀tẹ́ sọ fífi yẹ tán aṣọ sí àyìn. torí ipò tí ọkàn rẹ wà ní. ná te mi àyè àti ètè utu wẹ̀. ọlọ́run wa ń sọ fún wa pé. fi oyè wa torí dọdọ. tó bá jẹ́ pé lóòótọ́. lẹ́yìn náà nùgbò nùgbò. ló fẹ́ déjọba ọ̀run. àjọna jẹ̀nà. ọkàn rẹ wàá fi fún ọlọ́run. àyíká tó yẹ à ń ṣe jóná. wá bí orúkọ jésù ló mú òkè. à ń yọ yín kọ jésù náà gbogbo gángan gbó. olúwa o. òkú náà. mo fẹ́ dọ̀rùn. njọ́ jẹ̀nà mọ́. ọlọ́run gba ọkàn mi. òkú náà. yí àyè àti. yí ọkàn mi padà yọ ìhà jẹ. jẹ́ sọ kínní kan fún dike ma dọ̀n nínú. bọ́kàrẹ́ ò bá yí padà ò lè dọ́rùn. ne ń dọ̀ àyè àtọ̀ ma diọ́. láìláì a ma sọ̀gá jẹ̀lọ́ mẹ́ ẹ ma fi rìbá yẹ. Ah, kò sí ní tó lọ ṣe mẹ́. ẹ ǹdẹ́ ma tí n bọ̀ àkànyìn wà tó dán. olúwa. jí ogun náà. mo yọ̀ǹda ọkàn mi fún ẹ. njó àyè àti náà yìí. gbogbo àìmọ́ tó wà bẹ́ẹ̀. màwé dé pépére tí n tọ́ àyè. ọlọ́run fẹ́ jẹ́ jésù wẹ̀ kú. òkun yóò hun jésù tó kúrọ̀ yẹsẹ̀. ọkàn mi tó ṣẹlẹ̀ àyàjẹ sísín ehe. olúwa mú ọkàn òkúta kú ònú mi. de àyíká àgántàn zanutàn sọgbẹsánjẹmẹ. kó o sọ ọkàn mi di tiẹ. bó hẹ àyíkájẹ zuntoe. wo kì í ṣe gbogbo yín ní ká ìgbàdúrà yẹn. èmi mẹlẹ kó ẹ náà hò dẹ lọmọ. èèyàn mẹta ti tó tẹ bá ti gbé èèyàn mẹta bá ti gbà yín tó kọ máa sùn tí ne mɛ atɔngbɛ gan ko dɛmɛ kɔtɔn. orutɔ wáyé rẹ wá sùn máa sùn tiɛ. o ɲɔna mɛ mɛ ne la mɛ kpɔlɔ ye n to amulɔtɔ amulɔwɛ ye wa ihun mɛ bɔ atɔ. ma e mi to amulɔtɔ. sugbɛ ye ɲɛ diɛ tɛ fɛ sori ri. sugbɛ mi mɛ kún awɛ dɛdɛ jona do tara gbɛ. tɛ fɛ de jɔbɔ. kɛmɛ jɔn jɛ lɔ. o dun wa. o kun na. mo fi ọkàn mi lé ọ lọ́wọ́. nse àyíká tẹ dúà lọ tó mẹ. ọlọ́run gbé ọkàn mi. o kun na yà Numa wɛ tɛtɛ tɔ ye hajɛ mɛ. Sɛgɛrɛ wɛ ko. Yehu to do kulɔ ye sɛ. Sɔɔ kɔmidi tiɛ. E y'a lɛ. O y'a kɔrukɔ Yesu aduwa. Ko dɛ, ko dɛ, ko dɛ, ko dɛ, ko dẹ kó dẹ. wọ́mi. wọ́mi. mi ò ní pẹ́ níbi tí mo dúró sí. majona dẹ̀tò fi. torí mo mọ̀ pé. ló ń yan ẹ lọ. o fẹ́ràn ẹran ara púpọ̀. a ní wọn náà gbàsá láti tẹ̀ ń bì. ó máa ń fàyè fún ẹran ara gan-an anujodewe dona agbasalanta. mo ṣe mọ̀ pé ọ máa sùn níbi tó jókòó sí yẹn. nsa nyọ dàmẹ sunsun náà tó àmì tó fi èyí sí àyìn ló. ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọmọ kiri kan. njọ́ra ni yọ̀ǹde. ṣé ọlọ́run tó ń sùn yẹn. àmì lọ́hẹ́ dọ́ àtẹ́ni. ya ọlọ́run ní oorun yẹn nísìn. wé àmì lọ́nà jíwé yẹ̀wé dìbíye. nítorí ọjọ́ ń bà tó sùn ẹnikẹ́ni ò ní jí ẹ mọ́. dọ́ọ̀ sàn jaba náà kò sẹ́ni tí yóò jẹ ẹni mọ́ṣúárì. ah mẹ́rẹ́ màgá fún wé tó mọ́ọ̀gù. kótó di àkókò náà wẹ́ kó jìrẹ́ran tó sọ. yá ọlọ́run ní oorun rẹ ní. wẹ́ àmúlọ́tò iná jíwé yẹ̀wé jíwé. o tẹ etí sílẹ̀ kó gbọ́n tó mo fẹ́ sọ. kò sí tó dáa ibo sèlú ìjọ àdánná wẹ̀. nígbà tá a kú òní àgbàlá ọkàn. wẹ́rẹ́ mi tán sán àgbàsá àyíká tán. ọ̀pọ̀ ènìyàn ló ti bẹ̀ lọ́sọ̀rọ̀ àpáàdì o. mẹ́sùsù ẹ̀gbọ́n fúnlẹ̀ tó sọ ìlọ́sọ̀ mẹ́mọ́. a tún dé àgbàlá kan. mi sọ bí àgbàsá rẹ fò. àgbàlá yìí. àgbàsá yìí ni bí àgbàsá ó ti dọ̀tun. ẹjọ ẹ tẹ́tí sílẹ̀. níbo tó wà yìí. gbogbo ẹyin tẹ́tí sílẹ̀ yẹn. mẹ báyìí lẹ. o ti fà yìí sílẹ̀ fún oorun. àwùjọ de tó náà mọ̀ lọ́wọ́. má ṣe báyìí. jókòó dada. mọ báyìí lè bolo mọ sí àyìn kan jí. tó o bá jókòó dada. ní à sí àyìn kan jí. wàá rí gbóòórùn òní kù ẹ. à ń mọ̀ràn àmọ̀ máa ń sáwẹ̀. ṣùgbọ́n tó bá ṣe báyìí. ní à gán jẹ. mo fún ẹ ní ìṣẹ́jú márùn-ún wàásù lọ. náà ìṣẹ́jú àtọ̀ àdámọ̀. hallelujah. hallelujah. bíbélì wípé. wíwé dọ́nà yẹn pé ẹ gbọ́dọ̀. gbogbo ọ̀rọ̀ wèrè téèyàn sọ òfóònù lúnà tán yẹ iná tán dé pépé ẹgbẹ́tọ́dọ̀. ni yóò jí ilẹ̀ tó bá di ọjọ́ ìdájọ́. ena hia kpokpo le kpo tó azango tó tán. ṣé adi tó o bá ti di àgbàlá ọ̀rọ̀ wèrè. ní àjẹ àgbàsáko ti dọ̀ tán. tílẹ̀kùn yẹn bá ti ṣí tó bá wọlé báyìí. nínú ọ̀rọ̀ gbà fún wa bí àgbàsá lọ le. ẹ má gbàgbé. mi máa ń wọ́n jí dọ̀ nì ní gbogbo àwọn òkú sí wa. òbú sì jíjọ ẹnu wúlé tí ọ lẹ́kpó. gbogbo wọn ṣe. torí pé ìdájọ́ tó wà lọ́rùn gbóná. náà wẹ́ẹ́ dídá ọ̀nà tó ń siẹ́gbẹ̀. eléyìí tó ráyè ọdún yìí kò sọrun ọdún kẹ díẹ̀ tó fi lé ní mo dó tán mo amúlọ́màgán wá amúlọ́màgán sáwé pẹ̀. gbogbo èèyàn gbà. mẹ́lẹ̀ kó ètò sísọ́ sísọ́ tó tè bó tó gbé gbọ́. Na ó oh, mà bóyá ìwọ ni ìdájọ́ máa kàn. a máa yàn bóyá yẹ̀wẹ̀ yìí náà yọ̀rọ̀ tì. ní àgbàlá ọ̀rọ̀ wèrè. tó àgbà sáyé. tó o bá ti débẹ̀. ní àjẹ fúnẹ̀. tó o bá ti déwájú áńgẹ́lì yẹn báyìí. ní àjẹ áńgẹ́lì lọ́sìnù kan lé. sori kíní kan ó máa pòsíṣọ̀ ẹ̀ kan ó máa pòsíṣọ̀ ẹ̀ sí ibì kan ó máa gbé ẹ̀ sí ibì kan agbára yẹn máa gbé ẹ sí ibì kan. wọ́n tó fún ẹ ẹ náà zéwèé wọ́n náà dó tẹ̀ náà wẹ̀ dọ́ńgẹ́ lọ́sìnù kan tí agbára yẹn bá ti gbé ẹ síbẹ̀. nẹ́ẹ̀dọ̀ kúnlọ́lá dó tẹ̀yàn wẹ̀. gbogbo ọ̀rọ̀ wèrè tó ti tẹnu rẹ̀ jáde rí láyé. ó jì dọ̀ dé pépé ó yàn kan dé pépé kò tán sọnù tó mẹ́tọ́ àyè hàn mẹ́ gbogbo la ko. láti ọjọ́ tá a ti bí ọ. sàn gbègbè yẹ kò jíwe. tó o ti bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ wèrè. wà á ko jẹ kó jì dọ̀ jí. ọ̀rọ̀ wèrè ní àwọn ọ̀rọ̀ ìsọkúsọ tó ń sọ lẹ́nu. ó jì dọ̀ wẹ̀yìn lé wa sí hó kó yìnkan kó ma fi sise. irọ́ tó o pa. lálọ́ òdido. yẹ̀yẹ́ tó o ṣe mẹ yi tó tsi àyàn sí. bíbá àyàn jẹ tó bá àyàn jẹ. mẹhẹn gblẹ. àtàwọn sọkúsọ gbogbo. ko ti dọ̀ kó ɲinan kan. sori ọ̀rọ̀ wèrè yẹn nìkan ló máa tẹnu ẹ̀ jáde. ó ti dọ́ni lẹ kẹjọ́ kan wọn náà tó ti tọ́sán tó yẹn tó filẹ̀. ẹlòmíì a fẹ́ pẹnu ẹ̀ dé. mẹ nílẹ̀ náà tí wọ́n bọ̀nù náà yé de. nítorí pé ọ̀rọ̀ tó fẹ́ tẹnu ẹ̀ jáde kì í sọ̀rọ̀ tó dáa. na o ko ye ko ye nu ye kíá wọ̀ sùtẹ̀ máa ń nu jọ̀ nu bẹ́ẹ̀ tó kì í kíá máa ń kó o. bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ti sọ láyé ni sigbanu ye ko wuli dɔ to a ye hɔn mɛnɛ wɛ. a bɛ kpɛ nu ye de. enaju na bɔnu ne de. ɛnu ya fɔ sara yi jáde. ọ̀nùlọ́nà sọ zankunlo nàtó kẹ́ẹ̀dọ́ nùfọ́tọ́gọ́. yóò bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ wèrè tó gbélé ayé sọ pátá. ẹ jago tsidọ́ tán lẹ kó dọ́jí tó angẹ́ lọ sínú kan lé. látọjọ́ tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wèrè. sọ́n gbẹjọ́ tó jago tsidọ́ jí. yóò máa sọ. ẹ náà tó didọ́ ẹ. gbogbo ọ̀rọ̀ wèrè tó tẹnu ẹ̀ jáde láyé. ẹ náà tó didọ́ ẹ kókúlẹ̀ kó. gbogbo ẹ̀ ni yóò máa sọ. kókúlẹ̀ kó nígbà tó bá wa sọ tán. wẹ̀nu ẹ dọ̀ kó. a bá kọjú sí angẹ́lì iná wa lẹ́ kpanukọ angẹ́ lọ. awi pé. iná dọ̀dọ̀. gbogbo ọ̀rọ̀ wèrè wọ̀nyí ni mo gbé ní ayé sọ. ó ti dọ̀ ẹ́ lẹ́ kó wẹ̀ ńgbélé dọ̀tọ̀ ayé hàn mẹ́ ńgbélé dọ̀ ẹ́ lẹ́ kó ńgbélé dọ̀tọ̀ ayé hàn mẹ́. lẹ́yìn tí mo parí gbogbo ọ̀rọ̀ wèrè wọ̀nyí ní sísọ. gbogbo ń wá fó nu ti dọ̀ nu ńgbélé dọ̀ ẹ́ lẹ́ kó pátápátá. bẹ́ẹ̀ ni mo sì kú. wọ́n sọ kú tògodo mẹ́. nígbà tó wá sọ mẹ́ tó. ne dọ̀mọ́. àwa gbọ́ ohùn láti ọ̀run wá. iná wa ṣègbè lọ́sàn-án òun náà òun náà lẹ́mẹ̀ẹ́ o wùyà wípé dìpá. gbèrò náà dídọ̀ tó sọnù kankan. ìjìyà wá from nowhere. jẹun sisi ọ̀nà tó sọ fíẹ̀mẹ̀ lẹ́gbẹ́ gbẹ́ wọn yẹn. a gbé ẹni tẹ sókè báyìí. jẹun ọ̀nà sẹ́mẹ̀ lọ́sọ̀ yà gàlẹ́. a tún fi. iná dẹrẹ́ fìyà mu. ó lọ sọ́dọ̀ àpáàdì nìyẹn. èyí lọ zomẹ nìyẹn. wàá tún dárúkọ ẹlòmíì. iná sọ jùlọ yín kàn mẹ́rin bọ̀ kan. bẹ́ẹ̀ni náà bá tún ti dé wájú angẹ́lì. náà mi jẹ́ angẹ́lì sínú kan. agbára kan máa gbé sí ipò kan. wúlọ́dẹ náà fọ sí ètò ìbò náà dó tẹ́nẹ̀. gbogbo ọ̀rọ̀ wèrè tó tẹnu rẹ̀ jáde rí láyé. ó ti dọ̀ de pépé nùgbùlá dọ̀ de pépé kò tó sọ̀nù ètò mẹ́ta. gbogbo ẹ̀ ni ó máa sọ. gbogbo àti jọ́sù sọ ní gbogbo ọ̀rọ̀ wèrè tó ti sọ tó ti gbàgbé. kó ti dọ̀dé pépé atẹ́kọ̀ dọ́bọ̀ tẹ́ wọ́n jì nù wúlé dọ̀dé pépé. ìwọ ló gbàgbé ọ̀run ò gbàgbé. yẹwẹ wọn jì olùlọ́mọ wọn jì. gbogbo ẹ pátá. gbogbo ẹ tó pátáwé análẹ̀ ńdókòrókó. èyí tí ò ní tẹnu rẹ jáde. eke eke mọ̀nà tó sọ̀nù tó mẹ́. òun ni èyí tó ti ronú kó àdá rẹ̀. eke mọ̀nà tó sọ̀nù tó mẹ́ tó kọ́ lọ́sàfún ẹ ẹ ntọ́bẹ̀ mi lẹ́rù rẹ o. nu e tó bunna yẹn di ye. ẹ dìde dúró. tí tètè àfọ̀tò yìí. ntọ́bẹ̀ mi lẹ́rù rẹ o. nu e tó bunna mi di ye. sọ̀rí mọ́ ọba ṣe ń sọ̀rọ̀ wèrè yẹn bàbá. díẹ̀ tó hólà dọ́dọ̀ mọ́ bàbá. tẹlifíṣàn screen báyìí. ekran tẹlẹ tọ̀tọ̀ nugole. bó ṣe sọ̀rọ̀ wèrè yẹn. díẹ̀ tó hólà dọ́dọ̀. a máa kọ bó ṣe á dàbí ẹni pé ọ̀rọ̀ ẹnu rẹ ló ń kọ kíní yẹn sára screen. ẹnà ẹnà ta ẹ dídọ̀ dẹ́tẹ̀ wẹ́yìn big dẹ́tò ńlọ́kàndó ìkànnà lọ yìí. gbogbo eléyìí tó bá ti ronú kú àdá rẹ̀. díẹ̀ kò lè bọ́jọ sẹ́mẹ̀lẹ̀. kó o tó kú. wọ́n gbọ́ àdó kú. ẹ̀jẹ̀ jésù awọ ẹ̀ gbogbo ẹ̀ kú. ń jésù nana sunsun ni lẹ́sìn kò. gbogbo ọ̀rọ̀ wèrè tó wá sọ lẹ́yìn tó ronú kú àdá tán. nuhu ti dɔ ko wula dɔ nuhu wula dɔ yaso adɔ wɛni alɛ bɔjɔ godo lɛ. akɔra akɔra ɛ sara screen ẹni ẹlẹ́ni atọ́ndó ìkan lọ yìí. àwọn tí ó jẹ́ wípé láti ìgbà tá a ti bí wọn títí wọ́n fi kú wọn ò fọjọ́ kan ronú kún àdá ọ̀rọ̀ wèrè tí wọ́n gbélé ayé sọ. mẹ ẹyin dọ yẹmi yẹrẹ ma tẹlẹ fọ jọganjire fọ tsi dọ nùwúlá dọ kẹ yé dọlẹ. gbogbo ẹ ló máa kunu tẹlifíṣàn. gbogbo ẹ kó ẹnà nọ tẹdó ìkan lọ yìí. gbogbo wọn ni wọn dẹ máa gbọ́ òun wípé. yẹmẹ kó ẹnà sọ sègbè sọ ọ̀nà ọ̀nà lẹ́mẹ̀ dọ. tọ́sọ́nù kọ́ńtẹ́. a máa jẹ mílíọ̀nù. yẹ gan yìí mílíọ̀nù. a máa jẹ bílíọ̀nù yẹ kan miliya. ìbá jù bẹ́ẹ̀ lọ. yẹ kan kú gan mọ. wọn lọ sọ̀rọ̀ àpáàdì. yẹ jẹ mi ọmọ ènìyàn. ẹ wò mí. mi pọ́n mi. ìdájọ́ ìbẹ̀yẹ gbóná. wà á di dáfilẹ̀ tọ́ sọ̀hún so. mo fẹ́ kó jésù kò gbàdúrà. njẹ́rù àní yíyọ yín kọ jésù tó ń bọ̀ dẹ. wọ́n ní olúwa. òkúrú nọ. tẹ́yìn ò bá gbà bàbá ẹ jẹ́ káwa gbà. ne mi lẹ ma jọ ho bàbá mi ni ké mi lẹ ni o. bàbá mo débẹ̀ mo rí. bàbá ń jẹ fúnlẹ̀ bò mọ̀ yín tòyí tọ jésù tọmẹ mana wà sọ́n tó fọ́mẹ. wọ́n wá lè rí ẹni tó wà níbi tó tọ́ pọ́nrọ́ àpáàdì lòún lọ́tò ẹ̀yin ò gbọ́dọ̀ lọ sọ́nà àpáàdì ne mi mọ mẹ ne tó fi bọ ẹ dọdọ bọ ẹ bá lin ne dọ lọsọ mẹ mi lẹ jẹ yìí bàbá mi lẹ tọ mọ ayi filẹ. ṣé a rí gbogbo ọ̀rọ̀ wèrè téèyàn sọ. ó ti dọ̀ de pépé nùmú la gbẹ̀tọ̀ tó de pépé. pátá. ẹ gbẹ̀tọ̀ kò dọ̀ lẹ kó. ló sọ tó bá dé ní àgbàlá. ana ana kíá dòkúrò kó ní àjẹ àgbàsálọ. ṣùgbọ́n. ṣùgbọ́n. tó o bá wá débẹ̀ ní àjẹbílẹ̀. tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ wèrè tó ti sọ láyé. fẹ́yìn nọ ó ti dọ̀tò lẹ́ẹ̀kọ́ pátápátá a kò dọ̀tò àyè hàn mẹ́. o ti ronú kó a da yẹ. a ò lè bọ́ jọ sẹ́mẹ̀. o ò dẹ̀ wá sọ̀rọ̀ wèrè kankan mọ́. àmọ́ sọ́wọ́ dọ́kan tó pọ́ nù. tó o fi kú. wọ́n gbọ́dọ̀ kú. ìyẹn ò ní pé ò ní sọ ọ́ ẹnì ma dọdọ amana nì. wà á máa sọ náà. à ń kíá. ṣùgbọ́n ẹ̀jẹ̀ jésù á dẹ̀ máa parẹ́. tí a kì kíá dó ni. mo wà hun jésù náà tó hun jésù náà tó sunsun sí àrùkọ. ẹ̀jẹ̀ jésù á máa parẹ́. a di dọ̀ jésù náà sunsun sí. ẹ̀jẹ̀ jésù á máa parẹ́. a di dọ̀ jésù náà sunsun sí. títí o fi kú. kaka adoku. irú ẹ̀yàn bẹ́ẹ̀. mẹ mọ nǹkan tán. angele abọ lọ́wọ́. angele náà yíyá lọ náà. a sì wí fún un pé zẹfilego. ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ wèrè tá a kò fẹ́ jẹ́ jésù wẹ̀. ṣùgbọ́n mi ṣùgbọ́n mi wula ń dọ̀ bo yín kó tsi dọ̀ tọ́bọ̀ yẹ máa yé òun jésù tó ń tó sún sísan gbẹ̀sán àlẹ́ tó ń tó ń jí. ìbáàjẹ́ pé ojoojúmọ́ ló fi ń sùn sínú church. àgàntàn mi sáhọ́ mẹ́tọ́ ẹgbẹ̀sọ ẹgbẹ̀sọ. ọ̀rọ̀ àpáàdé ló lọ. nọ́ọ̀sì omi wẹ̀ aláfodó. wàá orúkọ jésù. à ń yírọ̀ yín kọ jésù tán. olúwa jọ. okun náà jalebo. gbogbo ọ̀rọ̀ wèrè tí mo fẹ́ nu ara mi sọ. nù ti dọ dé pépé nù wula dọ dé pépé nkọ yí o. sọkúsọ tó ti tẹnu mi jáde. o ti dọ nù wula dọ dé wà á kẹ́ ẹ́ níwájú ọlọ́run à ń dá pátá òkun náà sínú kan. olúwa fẹ̀jẹ̀ jésù wẹ gbogbo ẹ̀. òkun náà yí òun jésù. mi ìfẹ́ lọ sọ́nù àpáàdì. ma jóná yìí lọ sọmẹ. olúwa gbà mí lọ́wọ́ ọ̀rọ̀ wèrè. òkun náà yí mi sọnù tí dọ sí. olúwa fẹ̀jẹ̀ jésù wẹ̀ mí. yí òun jésù tó wẹ̀ mí. wẹ̀ mí. fúlọ́mì fúlọ́mì. ó yà pọ̀rùkọ jésù. bàbá ìdí tí mi ò fi ní dá yín dó pẹ́. n'o tún mana tó dó mi tẹ tẹ. má ṣàlàyé jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ibi tá a lọ jìnnà. ṣùgbọ́n afi èmi jẹ́ ìdè. ẹ̀dẹ̀ ti ń sùn ọ̀rẹ́dì. mẹsùn sùn sáwọ́ tàmùlọ́ dọ̀. mi ìdẹ̀fẹ́ kẹ́ ẹ sùn. màá sọ jùlọ mi ní tàmùlọ́. so nítorí ìdí èyí. ehe utu. màmá gé kúrú ni. nàdó sí sẹ́ǹpù. bí a ṣe kú òní àgbàlá ọ̀rọ̀ wèrè. tèmi tán sún àgbàsá kó tsi dọ̀tún nùwúlá dọ̀tún. adé àgbàlá kan. mi jẹ àgbàsáde. aporúkọ rẹ ní àgbàlá ìbárẹ ayé yeyurẹ dọ agbasa wọn tàn jihẹ ayé wọn tàn. Hmm. bíbélì wípé. wéyíwé dọdọ. ẹ̀yin panṣágà ọkùnrin ẹ̀yin panṣágà obìnrin. mílẹ̀ ayọ̀dẹ̀tọ̀ súnulẹ̀ ayọ̀dẹ̀tọ̀ yọnulẹ̀. ẹ̀yin kò mọ̀ wípé. bẹ́ẹ̀ mi máa yún ẹ dọ̀. ìbárẹ̀ ayé. wọn tàn jihẹ ayé wọn. ìṣọ̀tá ọlọ́run ni. kẹ́ńtọ́ kẹ́ńtọ́ jíwé yẹ̀wẹ̀wẹ̀. bẹ́ẹ̀ni kẹ́ni. ne mẹ́lẹ́gbẹ́gbẹ́. bá ti bá ayé rẹ̀ kò jìhún tó ń yà yún. wà á di ọ̀tá ọlọ́run. analẹ́sùn kẹntọ́ tí kò yẹ pé tán. tó o bá sì bá ayé rẹ. ní a máa sọ jìhún tó ń yà yún. wà á di ọ̀rẹ́ ọlọ́run. analẹ́sùn kọ́tàn ẹ̀ tí kò yẹ pé. mo fẹ́ béèrè ìbéèrè kan. njọ́ kankan bí ọdún bí ọ. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn akọni. tó sókòrò alẹ́ yìí. ni mo ti ti bá ti ń béèrè kí gbogbo ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ kó náwó ẹ̀ sókè. nẹ́ẹ̀tọ́ kíkan ìbá rẹ ibi jíjẹ́ ọ̀tá ọlọ́run àti jíjẹ́ ọ̀rẹ́ ọlọ́run èwo lẹ fẹ́ mbẹ. nàtọ́yìn họ́tàn nàtọ́yìn kẹtọ́ jíwé yàwé tán kóró nàtọ́yìn họ́tàn jíwé yàwé tán dé tẹ́wà mi jíròtò àwìn lẹ́mẹ̀. ẹ̀yin èèyàn yìí jíjẹ́ ọ̀tá ọlọ́run. nàtọ́yìn kẹtọ́ jíwé yàwé tán. àti jíjẹ́ ọ̀rẹ́ ọlọ́run. kóró nàtọ́yìn họ́tàn jíwé yàwé tán. èwo lẹ fẹ́ mbẹ. dé tẹ́wà mi jíròtò wọ́n fẹ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ lẹ fẹ́ ẹ fẹ́ jọ́ta ọlọ́run ọ̀dà. nígbà tó o ti sọ wípé o fẹ́ jẹ́ ọ̀tá ọlọ́run yìí. wo ni a kó dọdọ mi máa jọyìn kẹntọ́ ju eyẹ̀wé tán. ẹ jẹ́ àkàbí bẹ́ẹ̀lì. mèrèké mi ní kí a wéwéwé. ìwé johannu kẹ́ni. premier jean fie ye to dɔho da ye dɔ sunu ayɔri tɔ nyɔnu ayɔri tɔ ene to ene to jacob chapitre quatre verset quatre. johanu kini. premier jean. ẹja ṣe ń bẹ́ẹ̀lì wá síbẹ̀. mìrìkẹ́ mi hun wéwé mi tán tó premier jean. orí kejì. tawe chapitre deux. mo kà láti ẹsẹ̀ kẹtàlá. Ekiason verset treize. Èmi ń kọ̀wé sí yín ẹ̀yin bàbá. Yẹn máa ṣẹ́dọ̀ mi. Mi bàbá lẹ̀. Ẹ̀yin bàbá tẹ wà ń bí. Mi lẹ bàbá etí tó fi lẹ. Nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtètèkọ́ṣe. Náà mi lẹ konyún mi kò tí ì sùn wẹ́wẹ́ wẹ̀rù. Èmi ń kọ̀wé sí yín ẹ̀yin ọ̀dọ́mọkùnrin. Yẹn ṣẹ́dọ̀ mi. Mi mẹ̀ ṣe ń lẹ. Dẹ́pẹ́lẹ́. Nítorí tí ẹ̀yin ti ṣẹ́gun ẹni mi lẹ kó gba àwọn àmì ìyìnà kan lọ́tọ̀. mi ŋlɔ wo sɛ do mi mi lɛ o fi tse lɛ. nítorí ẹ̀yin ti mọ bàbá. náà mi lẹ konyɔ òtɔ. èmi kọ̀wé sí yín ẹ̀yin bàbá. ŋlɔ wo sɛ do mi mi lɛ bàbá lɛ. nítorí tí ẹ̀yin ti mọ ẹni tí ó wà ní àtètè kọ́ṣe. náà mi lẹ konyɔ mẹ kò tí ń sọ wẹ́wẹ́ wẹ̀ nù. èmi ti kọ̀wé sí yín ẹ̀yin ọ̀dọ́mọkùnrin. yẹn sọ ŋlɔ wo sɛ mi mi lɛ dẹpẹ́fú lɛ. nítorí tí ẹ̀yin lé agbára. náà mi lẹ dóhun lọ. ko jiwe yawetɔn sɔnnɔ tètò mi mɛ. tí ẹ sì ṣẹ́gun ẹni búburú ni. bɔn mi lẹ sɔ gba àwọn àmì yẹn kan lọ́tàn. ẹsẹ̀ fifteen. verset quinze. ẹsẹ̀ sixteen. verset seize. àtẹ̀sẹ̀ seventeen. kóró verset dix-sept. ẹ má ṣe fẹ́ràn ayé. mi ma yín wọn mi yín wọn náà yín wọn lò. tàbí ohun tí ń bẹ nínú ayé. tàbí nùgbẹ́ tí tu ayé wọn mẹ́. bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé. ẹyin mẹ́rẹ́ yín wọn ná ayé wọn. ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. wọ́n yóò tọ́tọ́ ma ti to ewọ́ mẹ́gbá. nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé. nùgbẹ́ tí tu ayé wọn mẹ́ wọ́n tún tún nùkú tán. àti ìrera ayé. kótó kì í gova ọ̀gbẹ̀tún kó. kì í ṣe ti bàbá. ẹ máa ti ń tòótọ́ mẹ́. bí kò ṣe ti ayé. ṣìgbà àyíhàn tán ẹ̀. ayé sì ń kọjá lọ àtìfẹ́kùfẹ́ rẹ̀. àyíhàn sọ́tò jújú jẹ́ ipò tó wọ́n tún tún ètò rẹ̀ kó. ṣùgbọ́n tó bá ṣe ìfẹ́ alárùn. ṣìgbà mẹ́ndé pépé ké nọ́tẹ́ tó he tó dúró ju ẹ̀yàwó tó wà. ni yóò dúró láéláé. wẹ́n náà nọ́tẹ́ káká doyì. ẹ dìde mo bèrè ìbéèrè kan láìkan. nǹkan kan bí ọdẹ bí omi láyìí. mo ní ṣé ọ̀rẹ́ ọlọ́run lẹ́sẹ̀ jẹ́ tàbí ọ̀tá ẹ̀. nǹkan bí ọ̀dà jọ yín kẹ́ tọ́nà jọ yàrá yín jọ yín hàn tán náà. ẹ lọ́rẹ̀ẹ́. àdó hàn tán mi jọ yín. àwọn nǹkan kan sì wà nínú ayé rẹ tó ń ṣe. ndẹ́lẹ̀ sọ títù àyè hàn tó ẹ̀mẹ̀ bẹ̀sán tó ẹ̀mẹ̀ tóbi báyìí. tó fi hàn pé òun parọ́. ètò kí a dọ̀ kó yà gbẹ̀yìn yìí tó eke lálọ́ ọlọ́run fúnra rẹ̀ mọ̀ pé èké ni ọ. tí ó yà wò lọ sún yẹn dọ̀ kànú wẹ̀yìn wẹ̀. ẹni tó dá ọ̀run mọ̀ pé ẹlẹ́tàn ni ọ. mèé dá ọ̀nà yẹn kọlọ́nù wẹ̀yìn wẹ̀. kí làwọn nǹkan náà. e tẹ́wọ́ yìí ń lọlẹ̀. obìnrin tó ń wọ ṣòkòtò ọkùnrin. nyɔnu dénú tó pantalon. bíbélì wípé. wéyíwé dọ̀dọ̀ ègbé ni fún obìnrin tó bá ṣe nǹkan bí ọkùnrin. dídán wẹ ńlá yóò ń sì mọ nǹkan tán. tí o máa tán pè ní ègbé. bẹ́ẹ̀ ni yóò lo ìrọ́lọ̀ dídán yà. tí bàbá kan bá bínú sí ọmọ ìkọ́ bá ní ègbé ni fún ẹ. ẹ ń dọ̀ bàbá gbé omi tó fi gbogbo jẹ́ péré dọ̀ dídán wẹ náà yẹ. màmá má sùn. ìyá màá dàmú lọ́wọ́. ibi tí mo dé yìí. tí de ń jẹ́ he. tí n bá ti sọ̀rọ̀ ìtọ́ ẹ lè má pè mí wá bí ì mɛ gánà ma yɔrɔ mi wá agunwéji gbèdégbèdé bá. ẹ tẹ lè má kí mi mọ gan. mi tẹ sọ gánà numadɔ tó mi bá gbélégbélé. mi ò fẹ́ kíkí yín. máa jọrọ mi ní dọ̀n tó mi bá. mi ì dẹ̀fẹ́ ká ẹ pè mí wá bímọ. máa sọ mi sọ jọrọ mi wá fi bá. gbogbo obìnrin tó bá ń wọ ṣòkòtò kò lè dọrùn láéláé. nyɔnu ɖe pépé dénú tó pantalon ẹ má gán jẹ lọ ẹ pẹ́. kò Ema ma bibi ba ye ma ema ma e ma e ma bɔ awo. kò pɔsibu. e ma tɛ bibi ba ye. má kalo lò sɔ ṣàlàyé ni kò pɔsibu. e ma bibi ba ye. pé obìnrin ń wọ sokoto. lọ sún nà tó pantalon ah, le. gbàgbé ẹ. wọn jí yé tán. ẹ ẹ ẹ o lè o lè jọ rẹ pírẹsidẹnti orílẹ̀-èdè yìí. a sì gan yín pírẹsidẹ́nsì hàn tán. o lè máa wọ sokoto kó o jẹ́ gómìnà. a gan nà tó pantalon bò náà yín hotton premier minister. ó lè máa wọ ṣòkòtò kó lówó. àgàràn tó bá ń tanná bodò kọ́ ẹ. ṣùgbọ́n àrùn. ṣìgbẹ́ ò lọ. tẹ́mi lọ. ẹyẹ jẹ. obìnrin tó bá wọ ṣòkòtò lè débẹ̀. yóò sì dé tó ṣòkòtò mà nǹkan jẹfẹ. ẹ pẹ́ pọ́n gbèrè. kò pọ́sibú. ẹ máa fi bìbá yìí. ẹ gbọ́ o. mi ló tó. ọkùnrin tó bá ń di irun sórí. sunu dẹnu blada tó ta ọkùnrin. sunu. tó ń di irun. dẹnu blada tó ta. kò lè débẹ̀ yẹn. ẹ máa ká jẹ ẹgbọ́. dótó. gbogbo ọkùnrin àti obìnrin. sunu kàfi yanu. tó bá ń kun ètè. dénú sànù tónu. tó ń kun èkánná. ẹnu ẹnu sànù tó fẹ́ bílẹ̀. kò lè débẹ̀ yẹn. e man kan jẹ tán. gbà mí. dótó mi. tí a gbé mo ti sọ ọ́ lẹ́ẹ̀kan pé. n ko dọ́nà mi dá yìí dọ̀. ẹ lè má pè mí wá bímọ e mi ma e jọ mi mina mi ma sọ yọ mi ba gbedegbede ba wa pipo. ní tí mo fojú ara mi rí lọ́kùn ni mo ń sọ fún ẹ. nù ẹ̀yẹ̀ yìí nìkú yẹn tó tó mọ̀tò lọ ó dọ̀ wẹ́n tè ẹ ma sọ sọ̀gán nù ma dọ̀ ẹ náà yín wẹ̀ náà. ọmọbìnrin kan lọ sọ́run àpáàdì. fíyànnù dé yìí lọ sọ mẹ. ẹgbọn tó ń wí lọ́rùn àpáàdì. mi se nu e dọ tó lọ sọ e àpá dò. torí ọ̀rọ̀ àpáàdì burú. tó lọ sọ mẹ ẹ ma fi nìyọ̀nà gbẹtọ ọdún àpáàdì. lọ́sọ̀mẹ̀. inú ọkùnkùn biribiri ni. zito zito gbogbo mẹwẹ gbogbo mẹwẹ. iná nìkan ló wà mẹ. ọ̀sọ̀ kẹ́lẹ́wẹ̀ tó filẹ̀. èèyàn ò kì í rẹ́rìn lọ́rùn àpáàdì. mẹ̀nẹ́mìnà pọ̀nù tó filẹ̀. ẹkún ni tọ̀sọ́ tó. àbíwẹ̀ sanko kílẹ̀kó. baba. baba. ẹ ní débẹ̀. tòyìn kan jẹ́ sọ̀rọ̀ ìmọ̀ràn jẹ filẹ̀. ọmọbìnrin dí ọ̀run àpáàdì fiyinu ẹjẹ e lọsọmẹ. ló bá bẹ̀ sí ké. ẹjẹ àkó àtọ́jí. yéé. yéé. ẹgbẹ́ mi o. mi yí mi lọ. ẹ̀mí èṣù wọn nà lẹ́gbà. gbígbọ́ sátani tó lọ́wọ́ lọ́tọ̀ báyìí náà. tó tó mi jalè mọ́ mi jalè mọ́. ó wá dúró sí. ẹ wá nù tè. ó ní mi ò ní dáríji pásítọ̀ mi láyé. ẹ dọ̀ màgán màgán sọ̀wé kẹ́ pàṣẹ jẹ fún gbẹdọgbẹdẹ. òwe màdé dọ̀mọ́ ètò àṣìyẹ òwe màdé ètò àṣìyẹ ń wá fi. sẹ́mọ̀dí. mi yàn nù ẹ̀ zàn. ẹnìkan wá sí chọ́ọ̀chì wọn mẹ̀ndé wá àgùnyé tó mẹ́. ó wá sọ ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ wá dọ̀ kó e dọ̀ táwọn ètò tó fi ẹ wá dọ̀ tó àgùnyé tó mẹ́. bó ṣe parí tọ́ tó lọ. de fó lebo yìí. ni pásítọ̀ bá gba microphone. pàṣẹ wa yí micro. ló bá ní ẹ má dá wèrè tó ṣẹ̀ṣẹ̀ wàásù tán lóhùn o. ẹ wá dọ̀ náà yé dọ̀ ọ̀tá dúná dé wá dọ̀ òwe náà mi máa kún wo múra kó o fáyìn. o sọnù ganji bó bayá hùn o yóò hàn pẹ. ọkàn ẹni ni gbàgbọ́ ẹni. àyíká gbẹtọ́tọ̀ ẹgbẹtọ́tọ̀ ṣe máa wù. ọkàn tí bíbélì sọ pé burú jáì ó kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ. àyíká dẹ́wọ̀ ewé dọ̀dọ̀ ìyìnà ganu pópó mo sọ gánà kọlọ́ ganu lẹ́kọ̀ọ́. lọmọbìnrin yẹn wá ṣẹ̀ṣẹ̀ múra. bọ́ọ̀ fi yín nu ni ẹ wá mú àtọ̀gbẹ́ gbọ́bọ̀ tó sọnù ganji. ó wá wọ ṣòkòtò lọ́jọ́ táwọn wí tsokoto ẹnu tó pantalon ẹnu sanu tó fẹ́ẹ́ filẹ̀. àwọn irun ẹ̀mí èṣù tẹ máa ń kó sórí yẹn. gbígbọ́n àwọn ọlọ́sí yóò dà dẹ́mi náà fẹ́ tó ta ẹni. ló ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe tuntun ẹ̀. ẹnì yọyọ tó mẹ́tì yọyọ wẹ̀ bla. bó ṣe wá ní kò ń kọjá títì báyìí. tẹjú ní dasa gudurun ni. tírélà tó ń bọ̀ ọkọ̀ gbé ni. mọ́tò déjà zè. gbà tó nọ lẹ̀ báyìí. wọ́n jà ìgbìlẹ̀. ó kàn kú ni straight. dé kúgbọ́n náà àrùkó. bó ṣe dé ọ̀run. dé dé mú ẹ́ de tó lọ́mẹ́rọ́ nìyẹn. tó dé àgbàlá ìbárí ayé ẹ̀jẹ̀ àgbàsá wọ́n tọ̀ jìhìá yìí wọ́n tọ̀. ọkọ̀ gbọ́ òní dìpá. ẹsẹ̀ ìjọba àgọ́ tó sọ́nù kò jẹ́. tíà. bó ṣe land sọ̀rọ̀ àpáàdì. tẹ́tí gbẹ̀tò lọ́sọ̀mọ́ ló ní ẹ̀gbìn. ọ̀rọ̀ àpáàdì ló ti wá ń pariwo. lọ́sọ̀mọ́ náà wọ́n sọ abẹ́ àpáàdì. mi ò ní dáríji pásítọ̀ mi láyé. ara sọ̀wẹ̀kẹ̀ pàṣẹ Vodun dodo pase yi. Gbogbo ẹyin pásọ̀ tẹ bá wà níbí tẹ̀ tọ́ àwọn èèyàn nítorí owó. Mílẹ̀ pásẹ̀ de tó filẹ̀ bọ̀ mìíràn tó mẹ́lẹ̀ kọ́ náà kọ́ ẹ̀wù tu. Ìbínú ọlọ́run lòun. Kòmẹ̀ gbilẹ̀ ju ẹ̀yẹ̀tọ̀ dì mí dé. Ìtọ́ wa mọ̀ nípa ẹ̀ má wàásù ẹ̀. Nuyà ma nu ẹ̀ nuyà ma yéwe tó yẹ̀wé fún mẹ̀ mà ní yíyó tó yẹ̀wé fún mi. Mo débẹ̀ mo rí. N jẹ fúlẹ̀ bọ̀ inú kúndó mọ̀. Kò sí obìnrin kan tó ń sọ̀rọ̀ ná tí ó dànù. Kò sí. Yóò sì dé ma tí mo nu bla mẹ́sì bọ́dọ̀ jẹ̀ lọ́mẹ̀. Ó lè ó lè lówó láyé. E gàdó kwetu àyẹ̀wò mẹ́ ẹ̀kọ́ mò ń sọ. e ma ye ne dɔ yen ten. o le lɔla la ye. e gan do a tɔ kun e gan y'a tɔ kun. ɛkɔ ni mò ń sɔ. e ne e ma ye ne dɔ yen ten. bɛti kéèyàn dɔrùn. sika n'a gbɛtɔ tó bí ɔlɔ mɛ o lɔ. gbàgbé yɛ. wọn ti yé tán. gbàgbé yɛ. wọn ti. wɔ. kɔmi. bɔn o b'a o ye kpɔnna tó jɛ lɔ. hee. ɔrùn ma ni. o nɔ wa ye dɔ bi. wọ́n wo. hee. wo. hɔn wọ́n á chẹ́kì ẹ fínífíní kó tó lè wọ́ bẹ̀. yẹn náà fu yé wẹ̀ kézékézé. wọ́n gbà ń tó sọ̀kan bí ẹ mẹ́. ah ọrùn. ọ̀nà. wọ́n mo ti ṣe pastor fún fifteen years kí n tó l'accident. ẹ̀dùn mi ò bá ìpàṣẹ náà kéèzì náà wọ́n pẹ́ mi tó bẹ́ accident. èmi dẹ̀ lólùdásílẹ̀ ìjọ mi. èmi lọ sún ẹ̀sọ́ dún àgùnlọ́tẹ̀. mo ní bible college. èmi dún ẹ̀kọ́ biblique. the king of salem theological institute èmi ni mo dálẹ̀ yín kọ́ dé dúró yìí lọ wé fún mi lọ nìyẹn. Christ the King Gospel Church èmi ni mo dá. yín kọ́ àgùn ẹ̀tàn tán nìyẹn. mo ní gúrùpù àwọn ìránṣẹ́ Ọlọ́run. èmi dó kíkiri mẹ́tìtẹ́ òkun ọ̀tàn lẹ́tàn. lọ́jọ́ pé èmi ni mo dá. bóyin dọ̀ èmi lẹ́wẹ̀ dóte. àìmọye ìránṣẹ́ Ọlọ́run ni mo ti ọ̀dẹ́n fún ara mi. mẹ́susu ẹ̀yìn mẹ́tìtẹ́ òkun ọ̀tàn ẹ̀ẹ́kọ̀ zẹ́lẹ̀ bọ̀ kọ̀ dẹ́dẹ́ yìí bọ̀ ẹ̀yìn mẹ́tìtẹ́ òkun ọ̀tàn bọ̀ òkun ọ̀tàn sísan. ṣùgbọ́n. ṣùgbọ́n nígbà tí mo débi ìdájọ́. wọ́rọ̀ ẹ̀mí jẹ̀wẹ̀ dídá kan. bí mo ṣe ń gbọ̀dẹ̀. dẹ́mi tó sọ ìṣòro díẹ̀. mo wá mi tó sọ ìhòòhò ni mo wà. ọmọ ẹ̀ jọ̀gbẹ̀wẹ̀ àti. ta ló rán mi ò rántí pé mo dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ẹnu ọgbà tẹ filin nọ emi tẹ emi tẹ dún àfọkù. má jẹ kéèyàn tọ ẹ. marikẹtọ mẹdẹni kura lẹ bilen o. nítorí ogun. na na nden torí nden pẹpẹ wutu tọ́ba dẹ̀jẹ̀ tó ní kọ́bọ̀kọ́bọ̀ tẹ̀ dálẹ̀ kan ní ẹ̀kọ́ kọ́bọ̀kọ́bọ̀ ní màmá lọ. ne sɔnyi dɔ mi zera yi da yi mi bɛ mi bɛ ne lɛsɛ. bàjẹ́ kí o tọ̀ ẹ jẹ́. ẹmi ni tó yìí. màdìkẹ́ mẹ́tẹ́tẹ́tẹ́ ni kulọ́wé. àwọn ọmọ israẹli kẹ́ níwájú ọlọ́run. ọ̀ fíìsì tó lè dákwá. tòjú ìyàwó nìkan. olúwa o. jígbó ìyàwó. máa bọ̀ lọ́dọ̀ wa. wá mi tè bọ́. máa bọ̀. wá. máa bọ̀. wá. máa bọ̀. wá. máa bọ̀. wá. ọlọ́run wa rán moses wọn okun wa sisẹ mọ sedo ye. ọlọ́run ní ẹ̀yin ọmọ israẹli. okun ọ̀dọ̀ mi lẹ fi israẹli tán lẹ. mi ni wa yẹn máa ja ní. tí mo bá wá sáàrin yín. ne ń jẹ tó tó jẹjẹ mi tán. màá pa yín run ni. n'a ba mi. kí ló fà á. e tẹ wẹ sọn. ẹ jà kàbí wé. ìdíkẹ́ mi kí a wé wé. ìwé exodu. wé exodu tán. wétawétọ́ orí thirty three. wíwí wétan wétan wétan wíwí wétan. mo ka ẹsẹ̀ karùn. verse eh, chapter thirty three ẹsẹ̀ karùn. verse six. Exodus orí thirty three ẹsẹ̀ karùn. thirty three verse six. olúwa sì wí fún Mósè pé. Jíó yàrá sọ dọ́nà Mósè dọ̀. Wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé. Dọ́nà fi Ísírẹ́lì tán lẹ́dọ̀. Ọlọ́run líle ni yín. Àyíká sísí ẹ̀nà wẹ̀yìn mi. Aláìgbọràn ni yín. Tónú ma tó lè fẹ́ tọ́ wẹ̀yìn mi. Alágídí ni yín ẹ ayi tasiɲɛ tɔwɔ yi mi. ẹ gbọ́dọ̀ sí mi lẹ́nu. mi ma nọ se tónú náà mi. bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà kí n máa bọ̀ yẹn. dẹ́mi tó dẹ́ko ma wá ma wá ma wá dó. bí èmi bá gòkè wá sáàárín rẹ ní ìṣẹ́jú kan. ne yẹn jẹte wá mi mẹ tó jẹ́jú ló kó mẹ. èmi yóò pa ọrùn ni. yẹn náà bà mẹ kó. ǹjẹ́ ní sisi yìí. sìgbà tí bíye. tó wáyé pé lóòótọ́ lẹ fẹ́ kí n máa bọ̀. ne ń dọ̀ nugbó èmi dúró dọ̀ ma wá. bọ́ ohun ọ̀ṣọ́ rẹ kúrò lára rẹ. mi dé nu sísẹ́ mitan demi dolẹ sàn gbàsà mitan lẹgo. kí èmi kó lè mọ ohun tí èmi ò fi ọ ṣe. náà yẹn ni tó yànnú èyàn náà yíwe tó wà. wọ́mi. wọ́mi. ọ̀pọ̀ nínú àwọn tẹ́ ń pè ní ọ̀ṣọ́ lónìí. nususu èmi náà yọ̀dọ̀ nu sísọ. ilẹ̀ íjíbítì làwọn ọmọ ìṣẹ́lẹ̀ ti kó jáde. sọ èyí gba íjíbítì tán jíwẹ̀ òfin ìṣẹ́ tán lẹ́bẹ̀ sàn. gbogbo ohun tí ó jẹ́ ọ̀ṣọ́ táwọn ọmọ ìṣẹ́lẹ̀ gbà ní ilẹ̀ íjíbítì ne kpekpe ke yenu yɔrɔ dɔ nu ke vi zɛ tɔ la yi tɔ ayi gba jibiti tɔ dzi. ɔdɔ òrìṣà ni wọn ti gbà. fotun tewɛ ye yi sɔn. kì í sɔdɔ lɔ. e ma yi sɔn ju yɛ wele. wọ́mi. wọ́mi. tó o bá dɔn. wẹ́ gbọ́n náà tó jẹ lọ. gbogbo àwọn nǹkan tó ń kó kọ́ra wọ̀nyí. ne kpekpe de ato bi bɛ kpla gbasago ye lɛ. wà á kó wà gbogbo ɛ dànù pátápátá. à bɛ kpokpo la kpokpo ayin pátápátá. o tọ́ mọ sọ fún yẹn. nugbodò wo tó o bá gbọ́ràn. Hmm ní a máa ṣe tónú. tó o bá kú tán. ní a ní a kú ha, wà á gé kajẹ. à ń ṣe àlọ́ fító nu mẹ́bùrán san. mo ṣera mi. n wa tó de. ọkùnrin yẹn dẹ̀ ń sọ lọ́jọ́ yẹn o. táwọn yẹn sọ dọ̀tò gbé lọ́bẹ̀ mọ́. mi ìdẹ̀ gbọ́rọ̀. màá sọ sè. nígbà tí Jákọ́bù. wọlé Jákọ́bù. tó lọ sí ilé àjèjì. ẹ yí àyí gba mẹ́rẹ́bù tó ń yé ìtòrẹ́bù mẹ́. bó ṣe dé ibì kan wọnú ẹ jẹ tán débẹ̀. ó wá sọ fọlọ. ẹ wá dán náà okun náà. olúwa. okun náà. ibi tí mò ń lọ yìí. tí kẹ̀ ń tẹ́ yéke. mi ò mọ̀ o. ma yọ filọ ma yọ tolọ mi mọ. tó o bá sànú mi. ṣùgbọ́n do agbọ́ àlọ́ náà mi wà lẹ́bàá náà mi. tó o bá dúró tì mí. wà nù tẹ kó yẹn kó. tí mo bá lọ láyọ̀. bọ́ ń jí jíjọ o. tí mo bá padà láyọ̀. bọ́ ń gọ jíjọ o. òkúta yìí. sanu ye. ó jẹ́ májẹ̀mú láàrin èmi àti wọ́ọ́lọ́. ẹ̀yàn lẹ́nu tó jẹ́jẹ́ náà ibi yìí file máa kọ́lé sílẹ̀ fún ẹ. n'a gbà kọ́ tó filẹ̀ náà o ye. ọlọ́run ọlọ́run dẹ̀ rèé. okunu. kì í gbàgbé ọ̀rọ̀. okunu di e múnú wọn jì òhóre. nígbà tí jacob lọ. wẹ̀rẹ̀ jacob yìí. jacob dọ̀wù. e jẹ̀ dán. ó fẹ́ yàwó. e e da si. ó bímọ. e jìbí. ó wá ta kòkò kan. e wá jẹjẹrẹ de mẹ. ọlọ́run wá sọ fún jacob. kunu adùn jacob lọ. padà sí bẹ́tẹ́lì. Let us say Bethel. Níbi tí o gbé jẹ́jẹ́ fún mi. Fífi àtọ́pàpẹ́ náà mi tè. Ẹja kà bíbélì. Nìkẹ́ mi yá wéwé. Lórúkọ Jésù ayé rẹ ò ní bàjẹ́. Tòyìn kọ Jésù tọmọ ẹgbẹ̀sán tó ìmọ̀nà gblé. Nínú ìwé Genesis. Ìwé Genesis tán. Ìwé Genesis. Genesis. Orí orí thirty five. Chapitre trente cinq. Mo bẹ̀ sí kà láti ṣe kìíní. trente cinq ọlọ́run sì wí ọlọ́run sì wí fún jacob pé. tí ó yẹ sọ́nù náà jacob dọ̀. jacob. jacob. dìde gòkè lọ sí bẹ́tẹ́lì. títẹ̀bọ̀ kẹ́jì yí bẹ́tẹ́lì. kí o sì jókòó níbẹ̀. mo sí àyín tó fún ẹ. kí o sì tẹ́pẹ́ kan pẹpẹ kan níbẹ̀ fún ọlọ́run. bó sọ́ba sí àgbàdé tó fún náà òkú náà. kí o farahàn kì í sọ àwọn kìyàwó. nígbà tí wọ́n sá kúrò níwájú esau arákùnrin rẹ̀. wọ́n lè sọ esau nọ́bí eh, sunu tẹ̀lé. nígbà náà ni jacob wí fún àwọn ará ilé rẹ̀ àti fún gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé. wọ́n nanu ẹ̀ jacob dọ́nà mẹ́ etí tó pé tán gbélé kótó mẹ́ tètè lẹ́ kó pátápátá rọ̀. ẹ mú àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò. mi tẹ fotu jóná kẹtí tó alọ́mitán lẹ́sẹ̀. tó wà tó wà ń bọ̀ nítorí ẹ. E. tó wà lọ́wọ́ ọ̀pọ̀ òdò kátẹ́ kó sọ́wọ́ wọ̀nyí. alọ́kẹ́ wọn mẹ́hẹ̀mí dídó ni rẹ̀. o gbàgbọ́ o gbàgbọ́. ayíṣe àmọ́ ayíṣe. ẹ̀mí èṣù ló ní ọ̀pọ̀lọpọ̀ yẹn. ìgbọ̀nmọ̀ wẹ́lẹ́wẹ́ dó susu yé tó. ní ọjọ́ kan. gbogbogbò. wọ́n invite mi sí ìlú kan. yé invité tiẹ̀ tó tó dé mẹ́. lọ́dọ̀ prophet benjamin. tó dáwọ̀ dé lọ́dọ̀ prophet benjamin. bí mo ṣe débẹ̀. wẹ́n <laughs> ọmọbìnrin kan tó jẹ́ ọlọ́pàá ní chọ́ọ̀chì ẹ̀. nyɔnu dé dé sɔnyi policier bonoto agunlɔmɛ. wọ́n parí sáfìsì rẹ̀. yefo programme. e nǹkan kan ò ṣe tẹ́lẹ̀. e nǹkan kan ò ṣe tẹ́lẹ̀. ndé pépé ma wẹ̀. ó kọ̀ ṣàdédé ya wèrè ni. àtijì ehun ta dùn. wọ́n gbàdúrà. yé kò dẹ̀. kò sírú àdúrà tí wọ́n gbà. dẹ̀dẹ̀ ma gbowó ẹ ma hò. ara rẹ̀ ò yá. lamẹ́tọ̀ ma azọ́ntọ̀ ma gbọ́. bọ́wá bẹ̀rẹ̀ pé ìgbà wo ló ti ẹ̀mí wa kàn bí ọ̀rọ̀ òwe tánu ẹbẹ̀ ni. wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn ni. irọ́ di, tóró di. mo wá ṣe báyìí. wọ́n bá ilé. olúwa. òkúrò náà. níbo lọ fà yìí ti wá. peter wà nù dùnà tó mẹ́yẹ tán sán wá. olúwa ní kí ni wọ́n ṣí gèlè orí ẹ̀. òkúrò náà má dọ̀rẹ́ lọ ní hun. dadi. tabla ìtàn. wọ́n wá hun irun orí ẹ̀ bígbà tí wọ́n bá hun apẹ̀rẹ̀. wọ́n hun irun orí ẹ̀ bígbà tí wọ́n bá hun apẹ̀rẹ̀. yẹn náà ò dáná naari de nunu haro. bí ṣe ṣe mí ṣe dé o wọ́n hun irun yẹn from from the beginning to the end wọ́n hun bígbà tí wọ́n bá hun apẹ̀rẹ̀. yéé hàn dalọ́bù nù ẹ̀ tẹ́wìn lẹ́wìn. ọlọ́run wa sọ fún mi pé. yóò yẹ wá dandan mi náà. òṣìṣẹ́ nínú ìjọ tó wọn lọ́hùn. àzọ́nwàtọ́ tó àgùn èmi lẹ́ẹ̀tún mẹ́. ló ṣe irun orí ẹ̀ báyìí. wúwẹ́ báyìí ta wúwẹ́ báyìí dà ẹ́ tán tó dólé. pé tí o bá tètè gé gbogbo irun yẹn pé ó máa yáwèrè ajá títì. ní ìdánwò yà ó gúnlẹ̀ dà lọ́sẹ̀ sọ́ta e na hun ta dugbo na ta sagodron. ní bá sọ fún prophet benjamin. èmi àdùn náà prophet lọ. mo laye ko lo ta fa o. ẹ mọ̀ yín zinflu gbẹlẹwẹ tán ní dèmọ. ọba yìí ló fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀. wọ́n sún ẹ yí àlọ́ ẹ̀tún tó wà tó dèmọ. ẹ̀yin ò rí irun tó ṣe sórí ni. mọ̀mọ́ dàdé bladó ta wẹ̀. sọ́sìṣẹ́ ti nù jọ yìí. bùsọ̀tò àsánwó àtò ìyá tó fi. mo ní tí o bá já kíní ipò ó máa já ta. náà mọ̀ kúlẹ́sán ta náà. ẹ náà tẹ̀ ń dé prophet benjamin dẹ̀rẹ̀ ó le kíákíá ló wá bíléèdì. dáwọ lọsọ sí ẹ dáwọ dédọ̀ ti lọsọ sí ẹ tó ló wà yìí ti lámù. wọn bá já gbogbo irun yẹn kó lórí. mo dálọ dálọ gbogbo já gbogbo la gbogbo àyè. jáde bó ṣe járun yẹn kó lórí ẹ̀ tọ́ báyìí. dé dálọ tó sọ tani le. níwájú ọlọ́run mo wà ibi bẹ́ẹ̀lì rè. máa sì nù kàn tẹ díẹ̀ yẹ wé màá díẹ̀. wọn ò gbàdúrà fún. yé máa hò dẹ́ni. ó kàn ṣe. ẹ àjìbá yìí. ló bá ní ara. Ah. níbo ni mo wà yìí. kí ló ṣe ń bẹ̀. ẹ tẹ́ wà mí ẹ wo gbára mi. mi kúrò gbàtà jì. ló bá kọjú sí mi. bo bo ẹ gbọ́n sọ mi. prophet abraham ẹ káàbọ̀. ẹ dọ prophet abraham mi káàbọ̀. ìgbà wo lẹ dé. wẹ́tẹ́nu mi wa àṣé kó tó wá chọ́ọ̀chì láàárọ̀ ọjọ́ yẹn ló lọ ṣerú yẹn sórí. àti ìwé gbóná tó wá chọ́ọ̀chì tó àfọ́nù lọ́wọ́ ẹ̀ ìbílàdà lọ́wọ́ ẹ̀ kó tó wá chọ́ọ̀chì. àti ìgbà tó ní ti ṣe lẹ́mí wèrè ti wọnú ẹ̀. bọ́nú egbò ètò sọ́wọ́ bílàdà lọ gbàlẹ́ wẹ̀ gbígbọ́ ìtàdùtàn lọ́kọ̀ bíọ́ pẹ̀sẹ̀ tán mẹ́. mi ò ní kó má tọ́jú irun ẹ̀ nye maduani ma wule bona dato ye. mi ò ní o ma ṣe eru. maduani ma wule bona. ṣùgbọ́n ṣùgbọ́n. àwọn ọrùn wèrè tẹ́ ẹ ṣe wọlé. ó da ẹ mẹ́tì bẹ́ẹ̀ tó tàmí tẹ́lẹ̀ rẹ. o ti kọ́ lẹ́tà ọ̀rọ̀ àpáàdì dání. a ko ńlá lẹ́tà lọ sọmẹtàn dọ́ àlọ́mẹ. mo tẹ̀síwájú. n tó nìkan yìí. genesis oní thirty five ni mò ń kà. wé genesis tán trente cinq. ó ní ẹsẹ̀ ìkejì afọ ẹtàn wetọ. nígbà náà ni jacob nígbà náà ni jacob wí fún àwọn ará àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé ẹ mú àjèjì òrìṣà tó wà lọ́wọ́ yín kúrò. wíì nínú ẹ jacob dọ́nà mèé mèé tán lẹ́ẹ̀ kótó mèé tó mèé tó mèé pé kótó pé gbélé kódọ̀ mi dé votu jóná kẹtí tó alọ́ mi tán mi lẹ́sẹ̀. kí ẹ̀yin kí ó sì sọ ara yín di mímọ́. náà mi lẹ́ni tó ẹ̀mí dé èsùn wíwé. gbójú ẹ̀ sókè zetadaga. ẹ̀yin obìnrin. mìyàn lẹ. aṣọ tó o wọ̀. afọkẹ́ tí o kọjá bí. afọkẹ́ àtó pẹ̀mà zẹfilego. táwọn èèyàn fẹ́ máa wo pátá yẹn. bọ̀mẹ́lẹ́ lánàá mọ̀ sí. tí wọ́n bá jẹ́ ọlọ́run. ne yẹ̀yìn ìwé yẹ̀wò. ṣé ká ní pé mama dìde màmá yìí. náwó èmi chide. ìwọ ni mo sọ. ká ní pé wọ́n lọ lọ ìwọ yìí. nẹ́ẹ̀dọ̀ mi lẹ́wọ̀ yín jíwé yẹ̀wò. èmi dẹ̀ rí obìnrin ni mí. bọ̀nyẹ̀ yọnu mo ṣe irun wèrè sórí. bọ̀n bọ̀n bla da tadunu tán tó ta. mo wá mú àwọn èèkánná orí burúkú mo lẹ̀ mọ́wọ́ mi. n wá yí òfin yìnyínkanlẹ̀ mo tẹ́rẹ́ tó fẹ̀ ṣe gò gọ́nà fẹ̀ ṣe gbẹ́dìgà. mo kun ètè mi mo kun gbogbo ojú. bọ̀n wá sáfù ìjàlẹ̀ filẹ̀. mo wá mú àwọn rọ́bà tẹ pé tẹ máa fi ń ṣe irun nísìn mo fi ṣe irun sójú mi yẹn wá ga fìọ̀fìọ̀ báyìí. bọ̀n wá dín. má rẹ̀ rí o mɛ si filipin de ye dɔrɔn ba in kunda ma ala bɛ taa cɛ bɔ ya di ka gaji. mo wa wɔ sokoto. bɔn wa do pantalon ɲɔnu. e kɔnɔ ɛsɛ mi wa gun sɔrɔsɔrɔ ba ye. bɔn a fɔ bi cɛsi fɛnɛ e ti ka tɔrɔ tɔrɔ tɔrɔ le. mo wa mo wa kun gbogbo e kɔnɔ ɛsɛ. bɔn sanfɛ do bi patapata. mo wa lasidɛnti mo wa ku. bɔn wa baya sitan bɔ a ku. mo wa bɔ wa sɔ dɛ yen. bɔn wa jamilɛ mawude. pɛlu ko mo wá dé ọ̀dọ̀ yín. mo ń wá jẹ̀mí dé. ẹ wàá sílẹ̀kùn ọ̀run fún mi kí n wọlé kí wọ́n máa sí mi. bẹ́ẹ̀ mi náà wá hùn òhun ọ̀nà wíwé mẹ́tàn náà mi dọ̀ ẹ́yà gbọ̀n fúnlẹ̀ mo bí ẹ̀mẹ̀ yà. ṣé bẹ́ẹ̀ ni. màgá hùn. ó ní rárá. lórúkọ jésù orí rẹ ò ní burú. tòyí kọ jésù tó mi ọmọ náà ń ta iná kan náà. mú ẹ̀jẹ̀ ṣe òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò. mi ń dẹ́fọ́ tún jọ́nà ètò àlọ́mìtọ́mẹ lẹ́sẹ̀. ìwọ náà wo àwọn òrùka tó ń kó sọ́wọ́. yẹsu fún àlọ́kẹ́ ìyanu dolẹ̀. òrùka máa bá mi sùn nìṣó ó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. àlọ́kẹ́ tòkódókẹ́mi kòun ètò yàn sí susugo. ọmọbìnrin kan sọ mi lọ́jọ́ kan oníṣẹ́ mi òrórùka tó tó wà lọ́wọ́ òun viɲɔnde dɔnne mi dɔ alɔkɛ ta lɔkɛ ne ni yi gbaale nka n lɛ suntan suka. tɔwɔ de di o do ka ɲɛ gold. ne sɔ mɔ alɔkɛ lɔ lónìí wɛ gold wɛ. o wa ni se keji. e dɔ ni amawetɔ ye. o ní kò sí ọkùnrin náà la ye. e dɔ sun sirɔ ma tin to a ye n wé mɛ. o ní tó bá ń bá òun sùn tó ń bá ilé fi ra orí ẹ̀ e e dɔ ne to mi do gbɛ gan dira lɔ gun tani le. ó ní kò tún sori rẹ mọ́ láyé. e dɔ ma gasɔ do tadagbeba gbede gasɔ wadagbe. ó ní sɛ mori kɛ ó tó sɔba ni o. e to ye mɔ ye mɔ. ó ní sɛ mori kɛta yi. e dɔ bɛ maa tɔntɔn ye yan. ó ní ẹni tó bá sẹ̀ ń tó máa nà sí pé kò ní da fún ẹ ó láyé ó láyé ẹ bàjẹ́ pátápátá. e dɔ mɛ wɛrɛ tɛ mɛ wa ɲinan tó ti jago tó mi dìrín tó yẹlẹ wòrɔ e we e dɔ mɛ ne tɔ fori ye. góòtù dɛ ni gbogbo òrùka yẹ àwọn òrìṣà. Vodúnlẹ̀. Ìwọ náà wò mí. Yẹ́sù pọ́n mi bó. Tó bá jẹ́ ìwọ lọ́lọ́. Nínú yẹwẹ́ jíwé yẹwẹ́. Ah, abájọ. Ọlọ́run sọ nínú Bíbélì wípé. Abájọ kúrò dọ́tò wéwé mi dọ̀. Nígbà tẹ́ bá nawọ́ yín jáde. Wéne mi dín àlọ́ mi tọ̀ntọ̀n. Èmi Ọlọ́run yóò pa ojú mi mọ́ fún yín. Nyẹ̀nà zẹ́nukú ṣe wúlá sọ́mi de. Ṣé wàá dáa? Bẹ́ẹ̀ wá yàn. Bó o ṣe dáa tó yìí bí a nyɔnua pɛ le. ko gbogbo yín lẹ nọwọ sókè mɛ kó ɛsɛ lọ tó tó jì dá yìí. kẹ káwọ yín méjèèjì sókè. bɔn bɔn mi bẹ́ẹ̀ lọ mi tán wọlé tọ́ga. ẹ mo nawọ́ mi sókè. ẹ n sẹ́ lọ tse tọ́ga bi. mo la dùn ìjà. aa n'a gun ko e mi ju wa yìí. ibi tó wà ní ibẹ̀. yìnyín kan dé pépé títún pé lọ́mẹ. jehova dáwọ́ rẹ̀ dúró. okun náà dùn àlọ́ yìí tán tè. èṣù wa ń sọ fọlọ́ lẹ́gbàá wá dìdọ̀ náà ògùn rọ̀ màá dọ́ àlọ́ tẹ̀lé mọ́. gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ yẹn èmi ni mo ní. má dà dúró. lu ètò dó àlọ́ ẹni láì kó yẹn wẹ̀ dó yẹ màá àlọ́ tẹ̀lé mọ́. sọ pé. Hmm. báyìí lè ó ní ẹ mú àjèjì òrìṣà tí ó wà lọ́wọ́ yín kúrò. mi tẹ fọ tún jọ lóyún tó lọ mi tí wọn lẹsẹ. kí ẹ̀yin kó sì sọ ara yín di mímọ́. náà mi ní sọ lẹ́mìdé sùn wíwé. kí ẹ̀yin kí ó sì pa aṣọ ara yín dà. náà mi ní sọ di àbọ̀ mi tán lẹ̀. àwọn aṣọ tẹ̀ ń wọ̀ ní ìsìn tọkùnrin a máa rí ẹ tá a dàbẹ́ ni pé kó kì ẹ mọ́lẹ̀. àfọ̀dé mi tó ti tó ti lẹ́yìn sún náà mú ebọ ẹ̀ náà tẹ baba bẹẹ mọ ẹyẹ náà tó nyɔnu lẹnu tó àbọrò tó wẹbi tọnu dá yìí. mi gbọ́ bàbá ọmọbìnrin kan ṣe gbéyàwó ní nàìjíríà. òfin bá màrá yìí ẹ má wò mí o ẹ má wò mí gbogbo yẹn má wò ó gbọdọ so. mi pọ́n mi dé mi pọ́n mi. lajú kọ́ wọ ní màmá tó sùn. olùkú mi pọ́n mi àtàwọn ọ̀dọ́ ẹ̀. ọmọbìnrin kan ṣe gbéyàwó ní nàìjíríà ẹ mẹ́ ń tọrọ mu. bàbá kì í o. ẹ mẹ́ ń tọrọ mu. àwọn dábìlẹ̀ ti ń tẹ̀lé nùkàn tọ́lẹ̀ tó kótó rẹ̀. ó ṣe o jésù. jésù abayọ nínú pàwé ló. ọkọ ti sáyìn. sunu lọkọ sí e. bíyàwó ṣe bẹ̀rẹ̀ báyìí. ẹ yóò lọ tọ́lẹ̀. gbogbo ọyàn dẹ̀ kó síta. kèé sàlá o mi ìṣeré o iwájú pẹpẹ mo wà yìí o. ẹ yóò lọ tọ́lẹ̀ àná lẹ kó báwo sọ sọ àná fẹ́ẹ́ sọ̀rọ̀ ah, ah. ẹ̀rí lélẹ́yìí sá àbọ̀rẹ̀ ẹ̀kún. ẹ máa inú kíkó sí àfisín hó ẹ̀wọ̀n. sọ̀rọ̀ ẹ̀rí lélẹ́yìí àbọ̀rẹ̀ ẹ̀kún. àfisín hó ẹ̀yẹ́ mọ́ ẹ máa inú kíkó mọ́. bó o bá lò lọ sí ìsọjí ní chọ́ọ̀chì wàá máa díjú because gbogbo àwọn obìnrin tó bá jókòó wájú báyìí pátá wọn lọ́ọ́ máa wò bẹ́ẹ̀ ni aṣọ wọn ò ju bí lọ. nẹ́ẹ̀dọ̀ àìbáyé. bó ṣe jókòó báyìí gbogbo pátá lọ́ọ́ máa wò. nẹ́ẹ̀dọ̀ àìwà àyẹ̀wò ìsọ́tò àgùnmọ́ kọ̀tọ̀ lẹ́mẹ̀. mi ìṣeré. nẹ́ẹ̀dọ̀ àìwà àyẹ̀wò ìsọ́tò àgùnmọ́ kọ̀tọ̀ lẹ́mẹ̀ àtọ̀nùkún mímí ọ̀tún tájì wọlé kó rẹ̀. pàṣẹ yọ̀ọ́ nẹ́ẹ̀tọ̀nù kan yẹ lẹ́kọ́ gúlọ̀ yẹ tó wọ̀nyá fi kọ́ tí wọ́n bá jọ lọ́hùn tó o bá jẹ́ ọlọ́hùn. ní yẹsu yìí jíwé yẹwé. ṣé tí irú èèyàn bẹ́ẹ̀ bá kú. náà mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ wà á ní kó bá bọ̀ lọ́dọ̀ ẹ̀. náà mọ̀ tọ̀tàn kú àárọ̀ ní wámìdè. ẹ̀yin àdámọ̀bìnrin wọ̀nyí. mílẹ̀ ìjọjà rẹ̀. ẹ sọ̀rọ̀ yín má sọ̀rọ̀ rẹ̀ dọ́mọ̀ ọ̀run àpáàdì. èèyàn lè kú anytime. mi tọ́ mi lé mo malẹ́ mi lé sùn àwọn àlọ́ sọ̀mẹ́tọ́mọ́ bẹ́tọ̀ kan kú wèrè pépé nù. olóbìnrin kan kú nàìjíríà. náà wẹ́n kú tó nàìjíríà dán. wọ́n ní wọ́n rí lọ́rùn àpáàdì. yé wá ìmú ẹ tó lọ zomẹ. torí ìmúra tó máa mú gbà tó wà láyé. náà dénú sọnù ló tu pàṣẹwẹ́ ìnáwó lọ. wọ́n lọkọ ẹ̀ wá sọ wípé. àsọ wa dọ̀dọ̀. òun ní èrè ìdí méjìlá tíyàwó òun òfin ní lọ́rùn àpáàdì mo ní ẹ máa gbọ́ dẹ̀. tó tí wọ́n bá ní èrè ìdí méjìlá ọlọ́run á ní èrè ìdí three hundred three hundred tíyàwó rẹ yóò fi lọ sọ́run àpáàdì torí lọ asi ẹyin pasẹ ewa dọdọ deholọ tán ewa dọdọ emi lẹ do emi do ko go wiawi demina de tán bọ ema gan dike asi emi tán de yin pasẹ ní yìí lóso mẹ emi wa dọ ne ọyẹ amamudurọ ne ne yẹ do go wiawi òkú wọn do òkógo trois dena tó sísẹ tó mìíràn mẹ. bẹẹni mọ ẹ. ẹ jẹ́ àyípadà sọ́lá wọn. mẹ́ríkẹ́ mi ní lẹ́kọ̀ọ́ tó kú náà dé. nígbà táwa ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ wọ́n mi jẹ́kẹ́ yìí sè. mo nígbàlà ní august nineteen seventy eight. irọ́ mi mọ̀ òun gan tó. august oṣù kẹjọ. sùn tí a tó août mẹ́. nineteen seventy eight. mille neuf cent soixante huit soixante dix huit. sẹ́rí nígbà yẹn. wẹ́nẹ́nu. tí obìnrin kristẹni máa ń kọjá lọ lóru báyìí. ní ìyọnu yóò si yìí sẹ́nu ju wájẹ́ ilé. wà á ti mọ̀ pé christian lele. àwọn yóò yọrọ yìí sẹ́nu ẹ̀. gẹ́gẹ́ bó ṣe máa múra. sọ̀nù do. ṣùgbọ́n ní ìsìn. ṣùgbọ́n tó gbé. àti christian tó ń fèdè fọ àtàṣe wo kò sí yàtọ̀. yìí sẹ́nu dé yí tó kó dọ̀lé kótó àgàlẹ̀tọ́gbó gbogbo wọn ti tó ní sọ̀rọ̀ ètò mẹ́. torí christian tó ń fèdè fọ ó sì gbogbo ọ̀yàn lẹ̀ ó wá kó sókè báyìí yisɛnɔ ɖe yi gbeyɔyɔ do ho lɔ nue do anɔlɛ gbɔ ɛbɛ ta gale bɔ mɛ lɛ bi to mi mɔ. aṣẹ́wó náà ṣí gbogbo ọyàn lẹ́wọ̀ kó sókè kíní yàtọ̀. àgàlẹ̀ tọ̀lọ̀ sún dèé náà sọ̀ ń dóní ẹ̀ ẹ tẹ́ wọ́n ń bòmí gbọ́. kristiani tó ń fẹ́ de fa ó wọ ṣòkòtò. tó ń si yisɛnɔ ɖe yi gbeyɔyɔ do ho lɔ eto ṣòkòtò eto pantalon. aṣẹ́wó náà tó náà ní yàrá aṣẹ́wó ó wọ ṣòkòtò. àgàlẹ̀ tọ̀lọ̀ sún eto pantalon. kíní yàtọ̀ e tẹ́ ẹyin fògin gbọ́n. tí wọ́n bá jọ lọ́hùn. lẹ́yìn ẹ̀yin tí wọ́n yẹ wẹ̀. ṣé wàá mẹ́rin yẹn lọ sọ́run. bẹ́ẹ̀ à ń pàmì wọn kọ́tàn bí ọ̀nà wíwé mẹ́. ẹ wo. mi pọ́n fi. torí ibi tá a lọ jìnnà. fi èmi jẹ́ ìtẹ̀gbẹ́rẹ́. ibi tí mo bá dé yìí. fíde ń dọ̀jẹ́ yìí. ẹni tó bá fẹ́ dọ̀rùn kó dìde dúró. mẹ ẹjọ́ àjẹlọ ni chite láfa ẹ̀tọ́ njí. wá. kọ́mi. ẹni tí ó ń ṣe ní tí ò dáa. mẹ tòun yìnyín kan wà. òun náà máa pe ní tóun ṣe ò dáa kò kọ̀ rí ènìyàn tó máa sòótọ́ fún un. bó o súnmọ́ yín dọ̀nù ẹ bá yẹ mi tèmọ́ yín ṣìgbà ẹ máa ò mọ̀ mẹ́kẹ́ náà dọ̀nẹ́ wẹ̀ mẹ́ náà kanu pẹ̀ bó náà gbẹ̀nẹ̀. Ah, ah. ẹ já tiẹ̀ mú christianity kú. mìrìkẹ́ mi ń dẹ̀ yìí ṣètò sẹ̀. màmá ẹ má bọ̀ màmá ẹ má bọ̀. náà wèé mi wá. má bí mo ṣe ń wò yín. lẹ́yìn ló pín pọ́n mi lórí. ẹ ti dàgbà ẹ kì í ṣe ọmọdé mọ́. mi ò yín mẹ́kọ́ ma sọ́yàn. ẹ wá kí ló ń bà yín lẹ́rù. mi wà nù mo máa di búlù. àbò rò pé mo sì kú ni èèyàn ni mi mo ti jí. àbí mi lẹ́nu ọkọ̀ kú wa ń gbẹ́tò pẹ̀ pẹ̀tọ́ yìí mi. màmá. náà yìí. nígbà tí yín. wẹ́nu mi lẹ báyìí tọ́jà bí báyìí díọ̀ fi. ṣé báwo èèyàn ṣe múra rè bẹ́ẹ̀ mọ ẹ díọ̀ fi lẹ́nu sọ̀ndò. ẹ sọ̀rọ̀. wọ́n ní rárá wọ́n ní rárá. gbogbo ẹ̀ sú ẹ̀yìn ìmúná sọ̀ndọ̀ mọ̀ gbà. tó ń gbọ́n bò. ó ní ó ní ó ní tó ìsìn yàtọ̀. <laughs> àti ẹ̀dá kìsẹ́nì mọ̀gbọ́n gan. má tẹ yàtọ̀. má tẹ sọ́yún yìí sẹ́nu bá. ló ń gbọ́n má tì. yóò dà fún yín màmá. ẹ na tiẹ̀ náà mi ẹ na yọ̀nà mi èyí kọ́ ẹ tẹ́ mi tọ́ mi ẹ̀yin tí ẹ bá ní ọmọbìnrin kan sọ pé wọ́n rèpò òun mo ní wọ́n á tún rèpò ẹ sí ó wá bá mi ẹ sà wọ́n rèpò mi wọ́n rèpò kí ni wọ́n pè ní rèpò ń bí. fíyàn nẹ́dọ̀ yẹ gbọ́ àlìdé mi mo mo wúlé mi mo sáhẹ́ mi fọ́sẹ̀. wọ́n rèpò mi. yé sáhẹ́ mi fọ́sẹ̀. mo ní lágbára ọlọ́run. ẹ̀dọ̀ ẹ̀mi sọ kò dẹ́rọ̀ tó yín kọ jésù tó húràn máa wù tó mẹ́. wọ́n máa tún rèpò ẹ̀. yẹn náà sọ sáhẹ́ fọ́sẹ̀ báwo ni ọ̀sẹ̀ ní rèpò ẹ̀ náà yẹn nánà màá sáwé fàṣẹ do. ó jẹ́ ni tọ́lọ́run dá tó nídìí. ayé mèé máa ń dá bọ́nà gógó gànjí. ṣé ń gbọ́ o. mi sì ṣe yà. tó o bá rí aṣọ tó wà bó ṣe fún ìdí ẹ̀. ní ní mi mọ àbọ̀dé tó dé fíyàn gógó ẹ̀ tó dó. gbogbo ìdí yẹn wá yọ kọ̀ǹtọ̀ báyìí. gógó <laughs> lọ kó wá de tó kẹ́rù kó kẹ́rù kó lè. gbogbo orí ọyàn ẹ̀ ló kó síta báyìí bɔn ànàkúnlẹ̀ kó wá tó àgbàkú gbangba lé. ó wá ní wọ́n rè bu ẹ. e wá dọ̀dọ̀ ìsún sí wúlé mi. ó ní wọ́n sì máa rè bu ẹ sí. ǹsọ́ àdánẹ́dọ̀ yẹn náà sọ fáwọn ewúlé gógó. Ah! oh my god. oh my. ojú náà jẹ. Ah! <laughs> ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ deeper life ń bì tọ́ ẹ̀kọ́ ọmọ deeper life lèmi tọ́ ẹ̀kọ́ ọmọ deeper life yẹn ní ayé around nineteen eighty ọmọ deeper life ní eighty jáde wọ́n síta. nendo ayi mende to fi boko ivi profonde boko ivi profonde kunto. ọmọ deeper life yẹn ó dẹ̀ ti wà deeper life ní nǹkan bí nineteen eighty or nineteen nineteen eighty five nineteen ninety yes máa jáde bọ̀. to mille neuf cent quatre vingt mille neuf cent quatre vingt deux lẹ bako ivi profonde tó tẹ́lẹ̀ lẹ́mẹ̀ tọ́wọ́ nìkan. ṣé báwọn kìrìsìtẹ́nì ìgbàanì ṣe ń múra rèé ṣàlàyé fún. <laughs> ẹ wẹnu ẹdọ ẹdẹ ọ yọnu lẹ ọ tó gbé ìnáwó tó gbé yà yé jìfìyà yé tẹnu tọ́tọ́ náà. yes. bọ yé dó ìṣupọ ẹnu ń kàkà yìí dibla yìí afọkọ bọ ẹnu ìṣu plissé bọnu jóódó ètò ọdún gogo ètò márùn gogo àtẹnà tún wa awọ ẹnu dóbọ kọmi ọbìnrin sùn ganjí bọ máṣọ ẹnu ẹsẹ alọ sí fi lọ gbọ́njọ́ àwa tó ganjí wa. ẹ nǹkan tí mo sọ ni pé ní àkókò yẹn ní àkókò yẹn àwọn obìnrin skirt tó máa ń wọ ó máa ń kò ń fún ọ rárá ó dẹ̀ máa ń kọjá far above the knees then aṣọ tó máa wọ ó máa ń ọrùn yẹn ó máa ń close dáadáa wọn ò ń wọ yẹtí wọn ò ń wọ chains tó máa tún bímọ obìnrin wọn ń da etí ẹ lù. fìtẹ ẹdọ fìyẹ mi tọyọ ń mi jí ọmi kú tán tó tán o ọmọ tẹmí náà bí lóbìnrin mi ò da etí ẹ lù títí dè sí. mami ma se há mbẹ. tó há há dọ. tó o bá mọ̀ tó mọ̀ etí dídádù o ò ní gbàdúrà kó da etí ọmọ rẹ lù. ní ìdọ̀ àyàn tí mẹ̀ nú ẹ̀yìn yìí tán tó tó bíbélù mẹ́ kanumɔlɛ wa jɔ yɛ dɔn ni totona wɔzɔn fitse yɛ do kpɔma tɔto ni a nyɔ tún mɛ etɔn ma k'a totona fi to ye. ní israeli. tó hẹnu israeli tán mɛ. àwọn tó máa ń dá etí wọn lu. mɛ yen nɔ tún tọ́nà. àwọn ẹrú ni. kanumɔlɛ. ikọ́ máa fi mọ̀ wọ́n ni ẹ pé ẹrú lélẹ́yìí ẹnna wà yẹ tó nyọ ẹ dọ bọnu wà yín yẹ tó kú lọgbẹ. ìwọ tó ń ṣe àyẹ̀ṣẹ́rú nìwọ. yẹ́n mi tó ha dọ́nẹ̀ bẹ́ẹ̀ bọnu wà yín wẹ̀ yà fẹsẹ̀ ìbọnú náà ti wéyà wéyà. èyí tẹ jẹ́nu bí ẹrú nọwọ́ rẹ sókè. mímẹ yín bọnú tó fínà jọ yẹ mbọ yín kanu mọ tó fínà jọ yẹ bọ gbẹsẹ kótó kanu mọ yín lẹ mí sí àlọ́ dàgà mi gbọ́. ẹ mà wá. kìsì ló ń bá wàhálà alẹ lónìí. e tẹ́wẹ̀ tó tukura tó tebe. àwọn pásítọ̀ wọn fẹ́ sòótọ́ torí kó o má bàa lọ. pàṣẹlẹ sùsùmọjọ dọwọrùngbó náà mi nígbà hàn yìí. yes. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí irú bàbá yìí. ntọ́ Kọ́mi. Kọ́mi. Àánú rẹ̀ ṣe mí. Lẹ́bílánú tó wà mí. Gbígbé ẹ jágajàga tó ń gbé yìí kó wa kó wo kó lọ dáná kó lọ kú bẹ́ẹ̀. Zangbẹ zangijagija de zande he bo bo bo báyìí mọ mo kú dò mọ. Wà á mọ̀. À ń yún ẹ dọ̀. Wà á mọ̀ pé ayé yàtọ̀ sọ́run. À ń yún ẹ dọ̀ ayé ó gbọ̀n fo lọ. Ẹnu ẹ kì í ṣe gbogbo yìí ni mo ń bá sọ̀rọ̀. Wẹ́ ẹ máa mẹ́kó. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ fẹ́ dọ̀rùn ẹ̀nà wọ̀nyí sókè mi òfijù ẹ̀ tán eyín àjẹ́ lọ́lọ́ mi sálọ̀ mi tán sága. kì í ṣe gbogbo yín kì í ṣe gbogbo yín. ẹ mẹ̀mẹ̀ lẹ kó. gbogbo yín ò lè lọ sọ́run ọmọ aláwọ̀ tó bẹ́ẹ̀ lọ sọ́run ni kò náwó. mẹ kó màgá yìí lọ òfijù ìyàwó tán ẹjẹ́ ìlọ́lẹ̀ kì í ná sákúnlọ́ dó yẹ dá bíọ́ kúnlọ́ wẹ̀ kúnlọ́ yẹ tó tóbi bíẹ́mẹ̀ mẹ̀rẹ̀ jẹ́ sákúnlọ́ mọ̀ra bíẹ́mẹ̀ lánìí ìdílé lọ pẹ̀sán tè tó ń bí ẹ nínú lójoojúmọ́ keto àdìyínáwé. olúwa olúwa tó gbèsè gbèsè. olúwa jọ dáríjì mi. okun ìjàlè jóná mi. ọlọ́run yóò yẹ wẹ̀. láti òní lọ. bẹ́sọ̀ ẹ gbé. ìfẹ́ rẹ ni màá máa ṣe. yóò tó ẹ nánú bá sí. ó yà korúkọ jésù àdúrà. ó yà yọ ìdájọ́ tó bọ̀ hó dẹ̀. wọ́bí ó pàdé àkọ́kọ́ tó jókòó má jókòó. ẹ pèrè àdúgbò ẹ̀gbọ́n ló sí àyín. tó o bá jókòó aláìgbọràn ni. lẹ́nu àsí àyín afẹ́tọ́rì. ọmọbìnrin kan wà ní mi àgbàlagbà ni obìnrin kan wà ní mi àgbàlagbà ni. náà wẹ́n ti tó tọ́tí àgùntẹ́mẹ̀ mẹ́húwẹ̀. ẹnu ọjọ́ mẹ́ta yìí. tó àṣà tán bí ẹlẹ́mẹ̀. ó ṣe àìsàn. ẹ jà ó tu. àìsàn yẹn ó ṣe é dojú ikú. ẹ jà ó tu tàí tàí dì mẹ́jọ́ kú. mo wá bẹ ọlọ́run. mo wá bẹ tìwé yẹ̀wé. mo wá bọ́ sójú ìran. mo wá mọ̀nú mímọ́. mo wá rí i pé mo wà ní ọ̀nà sí ọ̀run wọn mo rọ n ti tò lọ sí àlè òjì. mo wá ti ọ̀nà sí ọ̀run bọ̀ wá sáyé. wọn tó sóhun lọ sí àlè òjì bò jà ihun mẹ. mo wá bá obìnrin yẹn wá ń bọ̀ báyìí. wọn mọ̀ náà lọ bẹ́ẹ̀ wá jà lé. mo ní níbo ló ń lọ. wọn kà mọ fìdí àjẹ yín. ó ní mò ń lọ sáhùn yẹn. ẹ lọ ń jẹ́ ìdán. mo lálá kó bá nìyẹn. nọ nọ mẹ mẹ kó bá tọ́ yín wè. ó ń lọ sáhùn bo. ajẹ́ ìdán fi dẹ́. mo bá gba láyà. padà linuisɔn atɔnji gbi lɛkɔ. tó bá tají lọ síbitù. wọ́n yín fún tòtòtò we. èmi náà bá tají n bá bẹ̀ sí gbàdúrà. wọ́n yẹn sún yín fún wọ́n jẹ̀dọ̀ wọ́n yín. ọjọ́ kejì wọ́n sáré bá mi pé hey mọ́mí ti jí mọ́mí ti jí. tó àzẹ́tàn àwọn ìtọ́gbè àfọ́nu wọ̀nyí bẹ́ẹ̀ sọ akpẹ́rẹ́ náà màmá kò fọ́n mọ́ e kò fọ́n e kò fọ́n e kò fọ́n tòtòtò. wọ́n bẹ̀ sí gbàdúrà sọ̀lọ́. wọ́n jẹ̀dọ̀ wọ́n yín náà kúrò. olúwa ò mo ṣàánú fún obìnrin yìí. ngwa lẹbla nana we. nítorí àdúrà tó o gbà. na dẹ̀hẹ̀ àkóòtù. sọ fún un pé kò gbọdọ̀ ta ògógóró mọ́. dọ́nidọ̀ ẹ e máa sọ dọ́nà sàṣọ diabiba. kò sì gbọdọ̀ ta sìgá mọ́. ẹ e máa sọ dọ́nà sàṣọ sìgá bà. ẹ ọlọ́run mà sí rí ẹ. òkúrun ah, yóò ṣe kẹrẹ àyẹ̀wò gbẹ̀sán tó tán. n bá pe ọmọ ètò jágbà yíyọ fìyẹ tó mẹ hó. bọ́lọ́dúnwá ní màmá yín ó ń ta sìgá àtògógóró. ń dọ̀ tí ó yẹ wo dọ̀ ìyá mi tán ẹnu sasodiabi. bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ta sìgá àtàgógóró bọ́tara ẹ̀ bá ti yá o. ní àzọ̀yìn tó gbọ́dí ẹ máa sọ́dún náà sànú ìhẹlẹ́ bàmú. mo ní kó jíjẹ màmá yẹn. lọ́ni tó wọn náà yẹ tán. ọmọ yẹn lòun jíṣẹ́ òfìlẹ́ ọ̀dọ̀ mi tó wọn náà. nígbà tó máa tó nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn tó padà dé látọ̀ sídù. wẹ́rẹ́ náà yìí ní sí atán tòótó tó wé gòdò. mo wà níbi tí mo ti ń gbàdúrà. kí ni tó fi ń tó dáwọ́ dé. ọlọ́run kò pè mí nínú ìjọ mi. ó abraham. lọ abraham. mi ní gbàdúrà lágbájá mọ. máa ṣe dẹ mẹlẹlẹ tó ń bà. kábíyèsí ẹjọ. lọ kábíyèsí mi jàre bó. ó ní ìwọ fúnra ẹ tó bá fẹ́ bá ìbínú mi pàdé má bẹ̀ mí mọ́. Eh, ẹ wọ yẹsùn pàápàá ní àmàjọ ọmọ òwe gbẹjẹ màá sọ fẹmi ló. olúwa kí ló ṣẹlẹ̀. fẹmi lọ ti okun náà ẹ tẹjọ. olúwa ní ògógóró àti sìgá tóun ní kó má tà kó tútù bẹ̀rẹ̀ sí ń tà aláìgbọràn ṣèbí bí ìwọ náà ṣe ń ṣe nìyẹn. okun náà wá dọ̀dọ̀ so dia bi kótó si gá èmi dọ̀dọ̀ ní ma sọ sábúrò ego tó jẹ sísá yìí. sẹ́ni tí mo dé church báyìí. dèmi jẹ church mẹ́lẹ̀. mo ní kọ́ lọ pé ìyá alágbájá fún mi. ẹ lọ mi yé dọ ẹmi sẹ́wọ̀n tó dọ̀ yé ní yíra wá níbi. àti gbogbo ọkọ tó bí. kótó fìyé tó lẹ kókó. mo ṣe gbọ́ ọ́fíìsì mi báyìí. dé bí ọ̀bì ró ṣe mẹ́lẹ̀. mo wò ó pẹ̀lú ìbínú. n dógbe náà kótó n gbódèjì kótó àdìkó. mi ì tún gbàdúrà fún obìnrin mọ ndɔnɔ ndɔnɔ dɔ maa sɔfo dɛnɛ yɛ nyɔnu ye ba. wa kɔjú la kɔbi yɛ mo ni ìkànnì yɛ. n wa n wa diɔ nukun sɔ didi tɛ tɔn badɔn dɔ badɔn dɔ kanu ayi we. kí la wọn ṣe. badɔn tɛ mi wa. mo ní kí ni mo sọ fún ẹ n gbàdá ara màmá rẹ o ya. mo ndɔnɔ dɔ e tɛ ndɔnɔ yɛ dɔ an dɔnɔ mama wele ye mama tɛ si ɛlɛmɛ ya. mi sɔfɔ ko mama rẹ o gbọdɔ ta sigi atɔ ti bɔ. ma dɔn yɛ dɔ ani dɔnɔ dɔ e ma dɔn sɔ saha e ne ba koto siga ko akànbí ọ̀yà rọ̀ yí àyè tó wọn náà yà. ó wá rẹ́rìn tó bá tó rẹ́rìn máa gégùn fún ẹ ẹni wò lóní. ẹ wá kònú wọn á rẹ́rìn ní àzọ kònú náà tó fòtún lówó tó sán bíró ṣe mi. bàtọ́ ti wá pé ọ̀rọ̀ yẹn lé ló bá kúnlẹ̀ ló ń dájẹ́ jò torí ọlọ́run. wẹ̀nu yà mọ̀rọ̀ fọlọ́ sẹ́n ẹ wá jẹkuru bá jẹ fẹ́fẹ́ jí. òótọ́ ni mo sì ń ta. ẹ lọ nùgbọ́ ẹ̀ tó gbẹ́tọ̀ tó ti sà. ṣùgbọ́n mi ní ete wẹnu wà gbẹtọfi. èṣù sáfẹ́ mú ẹ dọ́rùn àpáàdì ìwọ náà dẹ̀ kírẹ́dì pé kó gbé ẹ lọ́mẹ̀. ẹ gbàjọ́ hẹ̀wẹ̀ bí àmì ọlọ́mẹ̀ yẹ̀sùn sáwúrẹ́ àwọn ọ̀dọ́ yá mi. káwọ rẹ sókè. bí ẹ̀rọ lẹ́gàgà. olúwa. okunu. gbogbo ẹ̀mí burúkú tó ń lò mí. gbígbọ́ iná kan gbígbọ́ máa wé pépépé tó sì sàn gbẹ̀sànjẹ. láti máa ṣàìgbọràn sí ẹlẹ́dàá mi tí n balẹ̀ parí ìrìn àjò mi sọ̀rọ̀ àpáàdì. tọ́mátọ́ fún bẹ́tì sọ̀rìjẹ́ tó mìíràn lọ́bẹ̀. olúwa ogunna. tàbí lọ́wọ́ ẹ̀mí burúkú yìí. yìí mi sọ pé gbọ́yìn á kẹ́yẹ sí. ó yà gbọ́dúkọ jésù àti eléyìí round bẹ̀tì yẹn ní gun mẹ́rin. ẹ dòtí ne dán tẹ máa ronde e do kat kote. a ó bẹ ìṣẹ̀dá wo kó tó lè tẹ̀síwájú. yìnyín dira yìnyín tó yìnyín tó e pọ́n wọ́n kó àdínkù zẹ́fílẹ̀ kò. gbàdá tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ àrùn kó dé dọ̀ mọ́. kí ni yà kọ̀ kọ́nu ẹ̀. lọ́nà bí ọ̀gbẹ́sán tó mẹ́. ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin. mi lẹ yọnu mi lẹ sùn. ẹ̀yin ọmọdé àtàgbà. yọpọ mi o. ẹ̀rú bà mí o. òbó jẹjí ye. sórí gbogbo ohun tó gbélé ayé ṣe pátá. nuya wa tó ayé wọn mẹlẹ kó pátápátá. tí o da. eke ma yan. gbogbo ẹ ló ma jẹ́wọ́. kókó la kó wẹ̀ án dọ̀tún fún ẹ. wà á máa gbọ́dọ̀ yàrá máa sọ pé èmi ni mo pa òjò. à ń sèwọ̀ bẹ́ẹ̀ èmi ni mo fún lágbájá lóyún wọn tẹ sọ wípé èmi ni mo sẹ́ngbà náà mo lé mi kọ́. nyɛwɛ dogo náà bí nyɔnu ne yé sɔdɔ nyɛwɛ dogo lɔnu bɔnsɔ bɛɛ dɔ ma nyɛ musɔ bɛɛ ho lɔ. n tó ba èmi lẹ́rù rè o. n'o ye dɔ bu náà yẹn di ye. láì jẹ́ pé wọ́n tọwọ́ bọ ènìyàn lẹ́nu. màtí dọ̀ bóyá ye kɛ ye abi ye da lɔ ye abi ye yi ne to n'aw ye bo to dɔ toho dɔ. yóò máa ka kotokotokotokotokoto. yasuma tó o kúrò ko wuli dɔ wuli dɔ wuli dɔ wuli dɔ wuli dɔ wili dɔ. gbɔnburuku tó gbélé ayé se. n'u yina kan ya ko basi tó a ye hɔn mɛlɛ ko patapata. he he gbogbo nǹkan tí ò dáa tó ṣe láyé. lóyìnbó kan kí a kó basi tó àyè wọn mẹlẹ kó gbogbo pátápátá. gbogbo ẹ ló máa ma sọ. gbogbo ẹ pé wọn yàn tó di dọ. ṣé ẹni bó ṣe ń sọ jẹ. díẹ̀ tó hó dọ́dọ́ mọ́. kọ̀mpútà yẹn abẹ́sẹ̀ ń kọ́lẹ̀. ọtí lọ ọdúnàtẹ́ ọ̀nà jẹ kíkanjí. kọ̀mpútà yẹn a máa ṣe rúrúrú. eré tó ń ná rúrúrú. òun á dẹ̀ máa kà yẹsùnà asọtọ kìkìá à ń kìkìá lọlẹ. a máa kà. à ń kìkìá lọlẹ. a máa kà. à ń kìkìá lọlẹ. ẹ̀rù ha. ha sẹ́ni mo ṣe ń kà yẹn. dé kìkì arúgbó. kọ̀mpútà yẹn máa kọ́ lẹ̀. ọjí lọ náà. sẹ́ni gbà tó bá wa parí kíkà tán. dé wá kí a kó. a ní gbogbo nǹkan burúkú tí mo gbélé ayé ṣe nìwọ̀nyí. nùyìnà kankan nu basi tó àìhùn mẹlẹ kódi ye. lẹ́yìn tí mo ṣe gbogbo nǹkan wọ̀nyí tán. wẹ́nu basi nùyìnà kankan yẹn lẹ́gbọ́. mo sì kú. nsọ kú. àwa dákẹ́. ẹ náà nàbẹ. ṣé angẹ́lì tó ti ṣe báyìí tẹ́lẹ̀. angẹ́lì dé báyìí a kò gbójú lọ sára òpó yẹn. ẹ náà zẹnu kún sọ yìí pila lọgò. tó bá ti gbójú lọ sára òpó. ẹ náà zẹnu kún sọ yìí dòtí ma lọgò. a gbójú lọ sára kọ̀mpútà. ẹ náà zẹnu kún sọ yìí ọdí lọgò lé. a ṣe báyìí. ẹ náà báyìí lé. pépà tó wà nù yẹn. papiye náà tán sán. ọdí lọ mẹ. a kò yọ jáde fúrúrú. papiye náà tán sán ọdí lọ mẹ fúrúrú wọn náà jẹ jarumẹlẹ. a wà ló furuufu. ẹ náà ti jarumẹlẹ. angele a gbé ojú lọ sára pila yẹn. angele náà n'a yìí nùkúndó dirije papiye lọ sọ yìí. pépà yẹn akọ̀lẹ̀ ara papier lọ́nà sọ tẹ́rẹ̀ tó dòtí náà gòlè. tọ́ba ti lé ara yẹn tán. ne tẹ́rẹ̀ tó dòtí náà gòlè. angẹ́lì yà túnṣe báyìí padà. angẹ́lì lọ́nà sọ gọ̀báyìí. òkú yà wà lọ́bẹ̀. tí ọlọ́nà wa yìí pílà lọ́bẹ̀. àwa máa kà kíní ẹni wàá tó nu ìwúra lẹ hìá. yes èmi ni mo pa òjò. ẹnlọ ẹ yẹwẹ yẹwẹ wo. yes èmi ni mo pa kíkẹ́. yẹwẹ hu mẹ. èmi ni mo pa mẹ́rì. yẹwẹ yẹwẹ wo. èmi ni mo pa rọmọlágbẹjẹ. ẹ n tó lalo tó. èmi ni mo pa rọmọtọ mẹ. yẹwẹ wa yẹwẹ dọ àjàmọ́ tó kọ́nà mẹ. a máa ka kini yẹn lọ. ẹnna kì í kíá dùn tó bá ti kà débi kan. ẹnna kì í kíá jẹtẹ dé mẹ. tó bá jẹ́ wípé àwọn kọ́kọ́ wà tó ṣe tó gbàgbé tí o sọ to te tiɲɛ nɛmɛ e mi ko wande bɔn e ma sɔn filimu rɔ e yɛrɛ dɔ jɛ ŋɔ ji. a tún máa kà lọ. ẹ sọ yìí yá. tó bá tún débi tó gbàgbé. ní sọ jàfi dẹ o sọ mọdọ mi sọwọn jì dẹ ẹ e dọ a ah, ń sọwọn jì yé ke. a tún máa kà lọ. ẹ sọ yìí yá. tó bá ti débi tó gbàgbé. ní sọ jàfi yẹ jẹ o sọ mọdọ mi wọn jì ẹ sọ a ẹ mi wọn jì. awa bangeli. ẹ e sọ akura angeli lọ. ẹlòmíà ní bọ̀dá. mẹlẹ náà dọ mẹdáwó. ẹlòmíà ní dádì. mẹlẹ náà dọ bàbá. ani mo gbàgbé àwọn nǹkan kan tí mi ò sọ lẹ́ẹ̀kan. ń wọ jì ń délẹ̀ bọ́ máa dọ̀ pópólẹ̀ kó dà yìí ẹ gbọ́n tí mò ń sọ. máa ṣe ìwé dọ̀ǹtẹ́ mọ́. láwọn nǹkan tó burú tí ò dáa tó ṣe ni o. tònú ẹ bá sí inú yìnyín kankan bá ilẹ̀ mẹ́wàá mọ́ mẹ́rin dàgbé lẹ́mọ́. tó jẹ́ pé tó bá jẹ́ pé inú ayé ni yóò kọ́ bá ẹ̀ kò ní gbà kẹ́nikẹ́ni mọ̀ pé òun ṣe láyé n'edu ayinwo mewɛ e ma di kɛ mɛri kpekpe ni yɔdo e ba se donu mɔ nkɔtɔ se na tɔn do e ma gan dɔbɔ mɛri na se. arúgbó náà o. olóhùn so. ìgbé ayé kìsẹ́ ni ládàra tó gbé ìtẹ́tẹ́ change. bẹ́tẹ̀ yìí ṣètò kí kìjà Say Yahudio. Tètè jẹ́ Yahudio. Ọ̀run gbọ́dọ̀. Olóhùn zo. Tó bá ti sọ pé mo gbàgbé ẹ̀. Níwájú dòdò ń mú jì. Ángẹ́lì yàrá dẹ̀ gbójú lọ sára pílà yẹn. Ángẹ́lì náà sẹ́nu kún sọ́ọ́ ìpìlà lọ́gọ̀lẹ̀. Ẹ wo mi. Mi gbọ́ mi. Akọ̀ṣe báyìí. Ẹ náà báyìí. Pépà yẹn akọ̀ṣe fi. A ti sàbíà. Papiye ọ̀nà báyìí fìlà àbọ̀nà sọ́bù. Yé máa sọ ọmọ ìbà. Òkú yẹn atúbẹ̀ sí ń kà ṣé ọlọ́run aṣọ àgọ́ ìtàn náà máa sọ̀jà ìyá ayé. ìyẹn la fi pe bẹ̀yẹn ní àgbàlá ìṣirò ibi tó o ti máa ṣírò gbogbo ohun tó o gbélé ayé ṣe. wọ́sàn ètò ìrọ̀rọ̀ àgbàsá nulilẹ̀ tán fúlẹ̀wẹ̀ à ń lẹ̀ nù yín kan yaba kó pátápátá tè. kò ní kú ẹyọ kan so. e mana kodoko. gbogbo ẹ ló máa sọ pátá. gbogbo ẹ kó ẹ à ń dọ pátápátá. nígbà tó bá ti sọ bú ẹ tán. díẹ̀ dọ̀ gbogbo ẹ gbogbo. awa wípé. anáwó dọ̀dọ̀. títẹ̀ dúró lórí yìí. ẹni tó Jésù jí pé mo ní kó dìde. mẹ dàmú fún ẹ. àánú rẹ̀ ń ṣe mí. lẹ́bùránù tẹ wá mi. oorun tó o máa sùn tẹ́nikẹ́ni ò ní jí ẹ mọ́ máa tọ́ra ẹ jẹ. àmọ́ yàrá tọ́wọ́ mi lè máa sọ fún ìgbèrè bá. tòde wí kúlọ̀. nígbà tí wọ́n bá ti wá ka gbogbo ẹ̀ tán. wẹ́nu ya kí agbókò lẹ̀ gbogbo. a ní gbogbo nǹkan wọ̀nyí ni mo gbé ní ayé ṣe. nù gbéde ayé ṣe gbogbo nǹkan wọ̀nyí. wòlé bá ayé lẹ́kọ́ sọ àyàn mẹ́. mo sì kú. n sọ kú. angẹ́lì yà wá gbójú lọ sára kọ̀mpútà náà sẹ́nu kún sọ yọtí lọ́gọ̀. tó ti ṣe báyìí. ne mi talen. pépà yà á yọ adúlọ fufu. papiye náà tán sọ ọtí lọ mẹ mọ jẹjẹ wọn mẹ. angẹ́lì yà wá gbé ojú lọ sára pílẹ̀ sọ minnu kun le. pépà yà á lẹ ara yẹ. papiye ọ̀nà tẹ́rẹ̀ de tó. òkun yà á wá padà lọ ká gbogbo yẹ. tí o tí ọlọ́run náà lọ́dọ̀ ẹn báyìí lè di bí mo ṣe ṣe rèé. alọrunsan yẹn sọtọ díẹ̀. yes bí mo ṣe ṣe rèé. nu ẹ̀ ń ba díẹ̀. yes bí mo ṣe ṣe rèé. ẹn nu ẹ̀ ń ba díẹ̀. gbàtọ́ bá wa ka gbogbo ẹ̀ tán pátá. gbẹ̀nu ẹ̀ kí akpọ́kọ́lá kpọ́kọ́ vọ. a wa gbọ́ òun látọ̀. ẹ náà wá se ògbè sán ò lọ́mẹ̀. gbé. dọ́. pẹ̀lú gbogbo ń tó o gbélé ayé ṣe yìí kóònù ẹ̀ àánú awatọ̀ àìwọ́n mẹ́rẹ̀ẹ́lẹ́ gbogbo. fúnra ara rẹ kọjú síbi tó bá tọ́ sí ọ. yẹ̀sùn pàápàá náà déwèé pẹnu kan tí e e jẹ̀kẹ̀wé tí e ali wúlé àlekò e jẹ̀kẹ̀wé. ẹlòmíì a máa tọrọ àyà ni tí mo bá ṣẹ̀ ẹ tọ́lọ́run bá rí i pé ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ jù á wá bínú jù mí kọjá ọ̀run àpá máa tọrọ àyà jẹ́ mbẹ́. mẹ́lẹ́ náà dọ̀dọ̀ nẹ́ẹ̀dọ̀ ẹ̀mí kò wá ìyànà tó wá ìyànà tó wá ìyànà tó ń tọ́ sùn gànjí lẹ́mi tẹ̀lọ́ òkun náà wá yí kò mẹ́ gbé kò náà wá yé mi tó dé kankan bọ́ ẹ̀mí náà sẹ̀míyàn kò bọ́ra jẹ̀míyàn kò tó tó dé wé <laughs> gbọ́ òun yẹn látòdì ọ̀run aṣọ bí ara. ẹlẹ́sìn ògbésó òun lọ́nà lẹ́mẹ̀ wá ta ẹbí fẹ́ bẹ̀rẹ̀ òfin jíjá. pẹ̀lú gbogbo gbọ́ fẹnu ara rẹ sọ pé ìwọ ló ṣe gbogbo nǹkan wọ̀nyí. kóòdì nù yẹsu yé nùtò tó yẹ kókólẹ̀ kódò yẹsu ẹ̀ báyìí mọ́. wá fọwọ́ ara rẹ kọjú síbi tó máa tọ́ sí. wá yá lọ tó títí. o tó wúlé àlihò ìjẹ́hẹ́wé. wà á rí òkú àṣẹ báyìí. à ń mọ̀ sí ọ̀ gbọ́ná báyìí. ọ̀nà ọ̀run rèé. ah olùnà wíwẹ́ sí àlè orí mi. <laughs> pẹ̀lú nǹkan burúkú tí mo ṣe yẹn. fóònù yìnyín kan báyìí lẹ́lẹ́gbó. mi ò tọ́ síbí. yẹn máa jẹ kẹfìlẹ. mi ò tọ́ síbí. máa jẹ hẹ. a tún máa pa áńgẹ́lì. ẹ lọ sọ yìí yíró áńgẹ́lì. èmi àní dádì. mẹ́tìlá dọ̀ bàbá. èmi àní ẹ̀sà. mẹ́tìlá dọ̀. èmi àní ọ̀gá. mẹ́tìlá ni ọ̀gá. mi ò tọ́ síbí. máa jẹ kẹfìlẹ. awa yí padà báyìí. ẹ náà lẹ́kọ̀ọ́ lé. ọ̀nà ọ̀run àpáàdì. alẹ́ ọ̀run sọ àwa ni ẹ̀yin èèyàn. rárá mẹjẹ bẹtọlẹ. ibi tí mo tọ́ sí rè. tí e jẹ́kẹ́ mi gan-an ni. ara ẹ ló máa ṣèdájọ́ ara ẹ bẹ̀. ne ko yẹsu papa wẹna da wẹna dewe to xɔlɔ. fúnra ẹ. yẹsu papa wẹna da wẹna dewe to xɔlɔ sa. tó bá sọ pé ibi tí mo tọ́ sí rè. ní ìdọ̀ tí e jẹ́kẹ́ mi di yé. àwa gbọ́ òun láti ọ̀run. ẹni wàá se ògbélọ́sán òun lọ́ọ̀lọ́ lẹ́mẹ̀. dìpáà sɔnu kɔjɛ. ìjìyà kɔ gbé ni fi. jɛhɔlɔnna tɔnsɔn fiyɛ mɛ de ma ɲɔ bɔnna sele bilen munna dɛrɛ tó miyɔn mɛ. o lɔ sɔrɔ àpá di ni. iye miyɔn mɛ ni ye. mo gbàdúrà fún ẹ. n kò dẹ náà wẹ̀. o ní tɔrɔ àpá di. a mana jɛnlɔ sɔmɛ. káwọn ni mi ti jù. yálò tí a wele dɔ kan. olúwa. okun nù. mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi burú. Unyɔn do alɔnusɔn cɛ ɲinan. Bí mo ti fẹ́ kó sọ nìyẹn o. Denjoro ni kò dé ọdún ní mu. Má tọrọ ẹ jẹ o. Má kúrò de wébìlì mu. Ọlọ́run. Nígbàyàwó. Mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi burú. Unyɔn do alɔnusɔn cɛ alɔnusɔn ɲinan kan wẹ̀ àsɔn ɲinan kan wa. ni wa. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Hɔ jibayawo jo ɲinan tó tẹ̀ náà. Ó yà gbọ́dúkọ Jésù àti. Ó yà yọ Oh, ma sœur, pourquoi irais-tu en enfer pendant que le Dieu d'amour te tend une perche Mon frère, pourquoi irais-tu en enfer pendant que Ìwọ arákùnrin, ìwọ arábìnrin, èé ṣe tí ìwọ yóò fi lọ sọ́run àpáǹdì nígbà tí Ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀ nígbà tí ó na ọwọ́ àánú rẹ̀ sí ọ nínú ipò ẹ̀ṣẹ̀ jíjì tí ó wà. kí ìwọ kí ó sì fa ọwọ́ àánú náà lónìí èyí ti rí tí ìwọ yóò fi lọ sọ̀rọ̀ àpáàdì lẹ́yìn ikú rẹ. gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí o sì gba ẹ̀mí rẹ kúrò lọ́wọ́ agbára ọ̀run àpáàdì. ye nɔvi sunu ye nɔvinyɔnu etewo tu azeali o nado ibiɔ lɔzodo me wòlenɔ dzikpɛyɛkoe to kɔgbɔnɔwe dɔ ayiblo wòlenɔ dzikpɛyɛkoe dre oko etɔdowe to odo gɔngɔnglã do tɔn kemɛ atsinte naani do hɛn okoe kena do tɔn etewo tu anayibiɔ lɔzodo me to kutu egodo se o xɔ hlɛ gã tɔxe. Nadon Honga, son courant lon lonzo do